ẹ káàsán mà. ọmọ mi ni ó ní iṣẹ́ tátàwọ̀ ń ṣe. Ah, ó fẹ́ ṣe tíátà. ń gbọ́ ọmọ wá bí. ó fẹ́ ṣe tíátà. Ah. ó yá bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí ẹ dó ń bẹ̀ yẹn dó kí ni ìdí tó ṣe fẹ́ kọ́ tíátà jàre. ìjẹ tíátà lòun mi ṣe gan-an tó bá ní kí n dúró bẹ̀ mí gan dúró báyìí tó bá tún kí n dúró bẹ̀ mí gan dúró báyìí. mama <laughs> ẹ̀yin lẹ ọmọ yìí ẹ ṣú ọ̀pẹ́ ẹ̀yin lẹ ọmọ yìí a ṣe tíátà. ikú ọ̀pẹ ni tà ń pè ikú ọ̀pẹ ni tí ń pè ní. ẹ mọ kú ojú òpó dì o àfìrìmọ̀jú ó kú ẹnu sàǹsọ̀fọ̀ ikú ọ̀pẹ ni tà ń pè ikú ọ̀pẹ ni tí ń pè ní. mo ní ẹ̀ẹ́rọ yóò bá yá ọmọ tàbí lọ́jẹ́ tí ó lè ṣàwó. ìwọ lọmọ agbóṣẹ́ṣẹ́ ìfáyàlé àgbẹ̀kùlé mọ̀ye odù tí ń wù dandan ni ta ni ń jẹ́ ọmọ akú wárápá níwájú ọmọ akú yányán. ní jẹ́ ọdẹ apẹ̀rẹ̀ níwájú ọdẹ apànìyàn tí n bá lọ tó onílù mi a sì dákẹ́ àìtó onílù mi a kàbùkù. <laughs> ẹ pàtó ẹ pàtó ẹ̀yin náà wo bó ṣe ṣe ẹ wà gbé kalẹ̀ bó ṣe ẹni tí ẹ fẹ́ kẹ́ ẹ máa emulate nìyẹn mo fẹ́ kẹ́ ẹ má fi wà jọ ọmọ nìtùnú náà. Good afternoon, sir. Ẹ jíjẹ jíjẹ kí ni mo lè ṣe fún yín? Ẹ sá, mo need help mi ni sá. Mo ẹ̀ṣẹ̀ parí ipò CTM nínú OAU campus láìpẹ́ yìí sá. Mo wá wà stranded, kò sówó mọ́tò mi láti padà sí Ìlọrin ẹjọ́ sá ìrìn mi lọ́wọ́. Ṣé ṣúọ̀ pé tí bá tún wá sí area ẹ ní next week ẹ ní tún ṣe another post UM? Rárá sá, rárá, mo wà stranded lóòótọ́ mi sá okay um mi ò ní ká just wait for me. thank you sir god bless you sir thank you very much. it's okay ejike. ẹ ṣe do not. ṣe mo really appreciate you sir ṣe mo sir God bless you sir iná nìkan lọ́wọ́ yín ẹ̀ iná kan tó fẹ́ tó rí ṣé ẹ dẹ̀ ṣọ́ọ̀pù skul fẹ́. bẹ́ẹ̀ ni sir skul ni sir skul ni àbí. olè parọ́ fún yín sir. okay. here's my card uh, just call me wọn náà adé ṣàlù. ẹ ti máa lórí card. without thank you sir wá kí ni bọ̀bọ́ yìí ń ṣe lọ́fíìsì. hello baby. no no no uh, don't don't go home mi see them with the drop key all you do is show mo ọ̀rẹ́ mi so ọ́fíìsì ẹ̀ yeah come to come to his office bẹ́ẹ̀ ni mi àti Yomi tó bá dé wàá máa kí omi àlọ́ òkò kí o. ìyàwó mi kí ló máa ń ṣe ẹ́ so oyin ò lè ṣe káìsì. oyin ṣe máa kí ẹ mo lè bá ẹ pé ọtí mo lè bá ẹ pé kò àmọ́ ṣe olóbìnrin àbámidọ̀ mo lè pa àbámidọ̀ lóbìnrin. no let me get you right obìnrin àbí oyin particularly sọ́ọ̀rì fún mi lọ́wọ́ mi kí ni ìṣẹ̀lẹ̀ yìí tàkọ́rọ́pẹ́ sọ́ọ̀rì fún mi lọ́wọ́ mi. tó bá la oyin tẹ̀ ló máa kúrò lẹ́nu ẹ̀. Oh Oyin. How was the journey? Ó ti kọ́ mi sẹ́lẹ̀ alágbóṣe. Ìwọ máa dẹ ló mọ. Ẹ dàpọ̀ ah, ẹwọ́ ni èmi ẹ̀ fẹ́ gbogbo eléyìí o. Nígbà tẹ gbé gbé mọ́tò tọ̀rọ̀ mi, ẹ wá ṣe. Ẹ dàpọ̀ ẹgbẹ́ mi ló kí mọ́ ọlọ́jà rẹ. Ẹ lè ní sùúrù kí ló dé tẹ̀ ń kọ́ra báyìí. Ta ni mò ń wò yìí? ẹgbẹ́ mi ẹgbẹ́ mi lówó tèmi. oyin dààmú ọlá bèbè. ẹ kí a i'm fine. báwo ni. adúpẹ́. ojú ẹ̀ ń dán o. àbí o adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ọtún ayé anyway ẹ kà fi ẹlẹ nǹkan tí mo jáde wá pé ká lọ jẹun ebi ń pa ẹ̀mí kótà gan-an látàárọ̀ yóò ti pọ̀ ju tó mú láti jẹun. wà á lè jẹun kò ní ìdìbò because my baby here she's a very good cook mo dẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé mo máa gé ara ẹ̀ jẹ. ẹ̀ẹ́ oya let's go. Hello, Ìtùnú. Hello, Mr. Isaac. Ẹ wá sà. Ẹ káàbọ̀ sà. Ṣé àlàáfíà lè wà? Àlàáfíà lè mí wọ̀ sà. Ẹ mo mi ò sí àràǹdù. Mo sáré wá bá wúmọ̀ kan ṣiṣẹ́ ilé mi. Ẹ ní street ọ̀dọ̀ mi. Ẹ kí ló ló fẹ́ bá mi sọ tó kàn fi kọ́ọ̀lù mi kiri látàná? Ẹ actually mo fẹ́ lọ sí film school mi. So, kà sí mo wá wo exhibition online. Wọ́n ní ten k so apart from that mo lè máa sanwó accommodation eh, àwọn owó handout so mo wá ní kí assist you. okay that's not a problem um, nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé send account details ẹ sí mi i'll send you thirty k instead so that kò lè fi twenty k ṣe àwọn other things. okay sir ẹ ṣe good afternoon sir. Good lẹ́rù wọ̀. sísè bó ni mo wà yìí. Ah, ah. Ah, àbí mo ṣe ìnáwó nínú tẹ́rítì mi. kí ló dé ju báàgì mi nù bá yẹ. ok báàgì nìkan mo ṣe jù dànù. kí ni mo ṣe fún yín. báàgì nìkan mo ṣe jù dànù. abẹ́ ẹ gbà mí. this is room six now. ṣe é ṣìnà ni. mi ò ṣìnà matron ló ní kí n wá sí room six pé vacant bunk bed one bed. mo ń gbé yàrá ìyá matron ṣé matron ló ń bá mi sanwó ilé ní abẹ́ ẹ̀ wá gbà mí. kí ló ṣẹlẹ̀ mo ní room six ni mẹ́fọ̀ ni kí n máa bọ̀ jẹ́sí room six. kí ló ṣẹlẹ̀ àǹtí ah! kí ló dé. bẹ́ẹ̀ gbà mí o mi ì mọ̀ pé vacancy tún ti wà nínú rúùmù mi o. sọ fẹ́ wọnú rúùmù. ọbẹ̀ wọlé ni gbà mí o. ẹ wo ẹ mẹ́fọ̀ kí n wá sí room six pé vacancy from bed one big five tí bá dé ti láìkẹ́ tó bá jù ọ̀lẹ́ kí n lọ sanwó only for this girl to come here and and and trust. alaye dake who is this girl ṣọlẹ̀ tèmi ló sọ pé this girl. hey Jessica o ti jẹ́ ìtú o. you no dey hear Jessica. o ti ẹ. you no dey hear Jessica number one in this whole state anybody bear just is contact. kò mọ ni kò mọ ni jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀ kò mọ̀. àwọn sis ni wọ́n ní kí wà ní tẹ́ ṣé yẹ ìbalance báyìí. kò balance kò balance. a máa fọ gbogbo rubbish. kò balance kò balance kò balance. àti sis pàtó jẹ́ spiritual o. ọmọ tẹ lọ láti ẹ̀yìn ọmọ tẹ spiritual o. Also, no, it won't to you. Ah, I know the video. What a pity. Òyìnbó yìí ni bí aláfiṣe. Kí I didn't come for you guys. I came to meet her. Ah, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún ah, mi? Ara mi gùn máa ṣọ. Ṣé wo? Ìbọn ti to fún mi. Òyìnbó ìbí ìtàn ló ní kí n máa bọ̀ mí sí ní ṣe. Wọ́n mo ti ṣe dé nursing student ní mí. Wọ́n ò lè jẹ́ kí n wọlé, wọ́n ní pé mo wà welcome. Mo ní àwọn ah, ṣe. Oh, you know what? Is I understand. I understand. I understand. Oh, homeless too. So now we need to buy a bed for them. Come on, fight today. I already know the need purpose. You will feel like to rain will grow for you. Do you understand? So I don't know if you can tell me because I'm only with mind exclusive. Ah, exclusive. You know, exclusive. <laughs> Don't worry now. I'll sort it. I don't know.

Just take it ẹ kó ṣì àbúrò davido lọgbà lọgbà lọgbà mansion orí díẹ̀ ní orí díẹ̀ àbí orí kan ó wọ tòkè tilẹ̀ five hundred ló lọ mú bẹ́ẹ̀ dáńsẹ̀ lẹ́yìn last man. ọ̀rẹ́ mi jẹ́sìkà ó burú gan. àwọn ah, burú bẹ́ẹ̀ mi àmì ilé gbà wèrè láyé. ṣé gbowó yẹn wọ́n ti bọ́ ti ta. èmi tí mo mọ ẹni tí mo gbà àwọn ah, ọmọ ẹrú àwọn jẹ́gẹ́ nìkan ọmọ bọ̀tà. ọmọ yóò já rárá kò ṣáà rárá ẹ̀rí wọn. Good day, class. Now, I'm going to speak about acting, okay? Now, what is acting? Acting is expressing oneself in a role through um, telling a story or through telling, yeah, a play. Now, um, let's take an example. I'm a boy in a story, all right? In that story, I'm taking the role as a boy, telling a story that I'm a boy, all right? Okay, now, this group of characters or this group of actors are called cast in the movie, all right, or in a production, so to say. So, um, do you have any questions, everyone? Um, Sam. Okay. Sam, please, what is casting? I really don't know. I'm sorry. Casting involves choosing an actor or actresses or mo models in filling a role in a production could be music production could be movie production. lẹ́dàá down like kó máa answer stupid question. ọlọ lẹ́dàá wọn máa ń sùn gan. ṣé you understand now as a director now, na a director. ah i'm happy to see you oh sorry baby ọkọ mi. Oh, sorry i can see that pẹ̀lú ọkọ mi báwo ni trip ṣọ́pọ̀ òjìpo. ọkọ̀ òjìpo uh-huh. torí pé epo òun lè jẹ ọkọ̀ uh-huh. a kò pé òjìpo púpọ̀. ah thank god at least you home see you here báwo wà ní. Oh, everybody, mom, see for single. They're fine. Good. Ah, last year, here. At last? Mm ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ó tó five years tó rí mi just three weeks. like seriously. I hear you are complaining as if i been gone for like a decade. ọkọ mi three weeks ló fẹnu pé bẹ́ẹ̀ yẹn like ọmọ ah, pé kò easy. ọ̀wọ́ ilé tó ti dé ń sìn báyìí we spend three weeks. okay tiwantiwa lo three weeks. Uh bá ti béèrè fún anything máa hmm. sọ fún ẹ pé iṣẹ́ ti <laughs> bọ́ o. iṣẹ́ ò ní bọ́ lágbọ́rọ̀ lọ. o ò rí gbá o. ọ̀ọ́ ah, ah, torí kí ni. ṣé tí wọ́n bá dáṣẹ́ lẹ̀ téèyàn lo three weeks tí wàá fi ṣẹ́ kò ní dàdúrà lọ. ọkọ mi this is unfair. Oh, let me just stay here for a week. I'm here for my vacation. Ma lo a week, a week and some days. Fine. For real? For real. Wo, ebi ń pa mí. Hmm. You know what? Get me a glass of juice. All right. Then we talk more. All right then. I love you. Love you too, baby. Juliet, mi ò hmm? jẹ́ kí n gist ẹ̀. Àwọn ará ilé ẹ̀ Jessica tọ̀nà mi. Hmm. Tó bá mọ nǹkan tó ń ṣe lálẹ́. Oh ó tún ti bẹ̀rẹ̀. Ṣọ́ra ọ̀rọ̀ àwọn gẹ́sì mi òun fẹ́ gbọ́. Mi ì ráyè irú àwọn ìjọba mi ì fẹ́ hmm. gbọ́. Má sọ fún mi. Ó dáa Àwọn ò ah, máa wù mí kó gbọ́ gist mímì ráyè jáde nǹkan tí mò ń ṣe pọ̀ ju. ta ló ń bá chat zuba ń ha báyìí tó ti wà lẹ́nu sísítẹ̀mù yìí. dúró náà kí ni tẹ pẹ̀lẹ́ ni tí mò ń bá chat ta ni mi ò bá tún máa bá chat bí ó ṣàlàjì. Hmm. bẹ́ẹ̀ ni nà ah, ah. <laughs> aláàjì ìyàwó aláàjì ìyàwó aláàjì ṣàlàjì yẹn ṣé wọ́n jẹ́ ẹni tí ò tí ì máa rí bó ṣe wà yẹn aláàjì tán máa ń wá bí tèmi mọ́ o máa yàn ọlọ́run wọ́n á ti ní tó yàwó mẹ́fà tí bá ní kí n wò kí n kàn bá wọn bíi six ni wọ́n ṣe wà bẹ́ẹ̀ ni. lẹ́nu ẹ̀ ṣé orí jẹ́ wá sàn kan fún ẹ̀ ṣé orí aláàjì tó ń wò yẹn ojú kan làdá wọn ni èmi nìkan dẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé wàá rí nǹkan tó sọ yìí ọlọ́mọ ẹ̀ kókó báyìí gbogbo ohun tálàjì máa ń sẹ́yìn tó máa ní kí n fẹ́ ẹ bẹ́ẹ̀ ni kí n má fọ ẹ mọ́ ni. ìdíwọ̀n ló fún ọyá ọ̀mẹ́fà àdílẹ̀ àfàdínìjọ má ṣe bẹ́ẹ̀ jọ ń sọ̀rọ̀ náà wọ́n o ẹ owó tán nìyẹn kò sówó mọ́ má sọ fún wọn o mo kàn fi ń bẹ ṣeré ni alájì tèmi alájì dáadáa <laughs> alájì tó ṣọ. ọmọ ifá alájì náà máa ń fẹ́ mi náà èmi kàn wò pé ẹ má wọ rí nà mo sì mú ìdìbò pé tó ti ń gbé wá yìí. ibi ká lọ wá android phone gan ra. pèsè fún mi náà ti sùn mi. Mr Isaac ni hello ẹ ra sà ẹ e kalẹ́ sà ṣé àlàáfíà lẹ wà sà ẹ kú iṣẹ́ òní àlàáfíà ni sà òun náà wà ń bí báyìí yes sà àbí kí ok bẹ́ẹ̀ ni sà ah ẹ wo ìjẹta tí mo pè yín gan mo rò pé bóyá ẹ ṣì máa busy because ẹ return call mi bẹ́ẹ̀ ni sà ẹ. Eh, nǹkan tí mo fẹ́ sọ fún yín náà nìyẹn báwa la gbégbá orókè ní ibi audition yẹn ẹ̀ final project wa bẹ́ẹ̀ sà yes sà àmì sà ah presently báyìí kò sí nǹkan míì tí mo ti fẹ́ máa ṣe ah kò sí o ok theatre at ní OAU ah mi ò mind sá mi ò mind o ah mi mind sá o ok ah mo le wọ yúnífọ́ọ̀mù ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni torí mo sọ fún yín náà tẹ́lẹ̀ pé science student mi bọ̀ tẹ́ bá ní kí n lọ ṣe art ẹ máa wọ yúnífọ́ọ̀mù náà bẹ́ẹ̀ ni sà mo nígbà pé mo máa mú mo máa mú art subject yẹn máa mú ó kàn gba kí n prepare dáadáa ni máa mú sà yes sà ṣe sà mo appreciate yín sà thank you sà yes sà ó dàrú sà ẹ bá mi kí àwọn ọ̀rẹ́ yín yẹsà ó dáhùn yẹsà. jòkí náà sọ. good news ni o. Ah, wọ́n bí mi pé kí ni kí ló tún kàn wá mo ní ah, kò sí nǹkan kan o ah, wọ́n ní ṣé mi ò mind kí n lọ sí ìfún tíátà àti pé àwọn ipe mo ní talent yẹn mi ò mind o. báyẹn ṣe èèyàn gan o i'm so happy <laughs> congrats o inú mi dùn fún ẹ. iṣẹ́ ọ̀rẹ́ mi inú mi ń dùn bọ̀ ọ̀rẹ́ mi jọ ẹ̀bẹ̀ kan ni mo máa bẹ̀ nítorí mm, ọlọ́run má change number ẹ o ṣé mo pé wíwẹ̀ ẹ ṣe ọ̀hún wíwẹ̀ ṣe ọ̀hún ìwọ tó accommodate mi tí mo fi parí gbogbo. ó ti tó àti mm. gbọ́ ó yẹ kó mọ̀ pé mi ò change line ẹni àwọn kí ni reason tí mo fi máa change line mi. má wọ ọ̀rẹ́ ọlọ́run àrùn gbogbo àlọ́wọ́ ọlọ́run àrùn gbogbo àlọ́wọ́ ah! mo ti ní kó mọ̀ wá mi like it. Juliet, Juliet. Sure ẹgbẹ́ ló ti wá jókòó sí mo ní ah, àbọ̀bọ̀ yìí eléyìí ò mọ ọṣẹ́ o <laughs> eléyìí orí olódoku <laughs> aṣá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ o fóònù láti kọ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí kókó ẹ̀kan báyìí kí la fẹ́ ṣe. you know that reminds me see i really want to appreciate everything that you don for me ṣòrí tí ò bá kí n ṣèwọ ni ah, hmm. mi ní mo bí sọ ma ti kọ exam yìí o ẹ eh, ìwọ tó gbà mí sílé tó kẹ́ mi tó fún mi lóúnjẹ tó fún mi everything sí ẹ eh, i'm really grateful thank you ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ ni ẹ o wàdé máa bá lànà Ọlọ́run ah, pàdé kò tọpẹ́ kò tọpẹ́ ó mọ̀ pé ilé tá à ń sọ̀rọ̀ nípa èmi kọ́ lèmi náà ni wọ́n fi help èmi náà ni wọ́n fi léyìn help mi ni so ah. ìgbà tí oore díẹ̀ bá wà ní mi tí mi ò wá lè ṣe fún ẹ ah èfo kò dáná tó yẹ máa kò tọpẹ kò tọpẹ rárá kò tọpẹ i'm telling you Ah, kí ni ìwọ máa fẹ́ kàpá ìwọ ìwọ no no ṣe wọn. i'm serious i'm serious afẹ́ kàwé pàlálẹ̀ kan ah, sí o eh government ó dẹ̀ mọ̀ pé ó mọ̀ kan ti fẹ́ lọ study ní school náà. òótọ́ ni politics so i have to. fún un. kí ló ah. mm-hmm. gbọ́ ẹ̀ ó ti sú ẹ hmm. ó ṣọ́ máa yẹ kó sú ẹ o ọ̀la ni final paper o government for that matter wẹ́ hmm. ó tiẹ̀ sì pay ìwọ náà ṣe mọ̀ pé art student ni wọ́n. o ti sùn ni. láìkí báwo ló ṣe máa ń ṣe báyìí mi ò sùn ṣé mo sùn ni. má sùn ṣáà má sùn má ah, sùn. mo kàwé látẹ̀kọ̀ ní bá mo sùn. ẹ bá kọ̀ bí ẹ yára ẹ. ní súlẹ̀. ẹ wo súlẹ̀ ẹ̀yẹ tó ní pé mò ń sùn orun kọ́ ló ń sùn ìwọ́de kẹrin o o o sí ní art class tẹ́lẹ̀ àwọn science student tó kọ̀ yà wá sí kíní ìwọ gan ló ń sùn lẹ́ẹ̀kan ìwọ ló ń sùn lẹ́ẹ̀kan yẹn. Ah, jẹ́ ibo ló ti rí passion ẹ̀ fún àǹtí nà wo wá fẹ́ kú kó mọ̀ pé mi tèmi mo kàwé mo kàwé mo ti èmi ti lọ́n tèmi. mo ti ka pass question yìí. There's a Gabas question. jẹ́ kí ni onílé jó ni àjọ tán kándù ni for sure. ìwọ kọ́ ló ní ká tán kándù ni ìwọ kọ́ ló ní ká tán kándù ni mo ní pé ká lo fóònù ká lo fóònù káfí káfí káfí kàwé èmi ò kúkú ń kàwé ń tèmi wọ́n wò. àjọ tán ká ojú ó ní onílé kí ni Mr Isaac fẹ́ sọ wọ́n máa fi ilé ìṣe mi lóore màá ní ọlọ́mọ ẹ̀kíyà fífi ṣe lóore. kò sẹ́yìn tó kàn mí o mi ò ní lóko tán kándù. mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ kí ni mo mi fọlíṣẹ́ nǹkan mo ní kò tọ́ ká ń dùn. oṣù mi láìgèdè tó sọ ẹ àjọjọlé ń lè ń jàre àjọjọlé ẹ. wà ti ta ni. èmi àti ẹ. sori tí bá fún ẹ nígbà ìwà ta ló jólé. àjọjọlé ni àjọjọlé yẹn ni àjọjọlé yẹn ni màmá sọ fún mi nìkan ni mo jólé. èmi ò sin bí màmá bá mi sọ trash èmi ò sin bí. Ah, eh, kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ìsáyìsì kì í fi lè yan mi lọ́wọ́ ni èèyàn lọ́mọ yẹ kí ìyá mi ṣe lórí ah, èmi ti bá mi. ogun ah, ni zele marika yìí sà àlàáfíà ni mo wà sà ṣé àlàáfíà lẹ́yìn náà wà ah, a ti parí lánàá àánú la ṣe tán <laughs> bẹ́ẹ̀ ni sà a ó wà òkè ó wà òkè sà yẹ sà sàmúdẹ ní kí n dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúró tí yín lórí mi látìgbà tá a ti bẹ̀rẹ̀ títí mo fi parí ẹ ṣé gan ni sà o aláàánú ni wọ́n yín o olórí ò ní wọ́n yín o ẹ ṣé gan ni sà ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà thank you sà mo appreciate gbogbo effort yín sà ẹ ṣé àlàáfíà ni. Okay ok kí n wá sèkò ní weekend? ah ṣé sá <laughs> ah ẹ ṣe gan ni sá kò sí wàhálà ẹ̀sà máa wá bọ̀ sá kò sí mọ́tò lọ́wọ́ mi sá o ok ma send this in ọ̀rọ̀ ẹ ṣe <laughs> thank you sá bọ̀ sá ó tẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún yín o mi mo bẹ́ ṣe máa take sá báyọ̀ mi ń já láti bá yín sọ ilé tí sa bẹ́ẹ̀ ni sa ilé tí ilé tí ẹ fi help mi yẹn sa mo gba lady kan sí ilé so by mistake èmi àti àjọlé yẹn àjọlé yẹn sa bẹ́ẹ̀ ni sa sa ah àìjọ sa àìjọ nítorí ọlọ́run kí n má pé nọ́mbà yín mú àìjọ ẹ má ṣe bẹ́ẹ̀ sa àìjọ àìjọ nítorí ọlọ́run sa àìjọ mistake ni mi mọ́ mọ́ ọjọ́ mi àti ẹ̀ náà ló la jojo lé yẹn hello hello ah, wọn ò ní kọ́ọ̀tì ẹ̀ wọ́n á dúró de wọn á bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀mọ́ kórè ò pé ẹ orí hmm. òpè rárá you are not thinking straight àti ìjìjọ sọ̀rọ̀ yín pé we are not telling this man anything. mo bọ ẹrí ọkùnrin jẹ ẹrí ọkùnrin tó ń jẹ ẹ náà ló máa jẹ ọnu gbó ṣé o mọ pé ò gbádùn sórí tó bá ti wá tó bá tó bá fi ọlọ́pàá gbé mi ò sí bí o in short bí ṣe wà á bèbà yìí mi ò sí bí spirit mi ló wà á bèbà yìí kọ́kọ́ mo ti sọ fún ẹ a gbọ́dọ̀ sọ fún màmí pé anything happen o ti bìkan tó kóra wa sínsìn kí ló ṣe ẹ tó ń ṣe tó ń. mo dẹ̀ ní kí n máa pè nọ́mbà wọn. mo ní lọ́ọ́ lè sọ pé kìnyà kìnyà ń gàn án yán yán yán tó ń ṣe bí ti jẹ. sori ti bá wọ́ọ̀zì ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ ni tí ò lọ́pọlọ àti agree pé this thing we are not telling this man okay èèyàn tọ́jú lè jọba ò ló ṣe fẹ́ yẹ kó ṣe gbé. guilty conscience ni guilty conscience ni àbí conscience yẹn náà ló ṣe máa padà pa ẹ. bàbá ní kí wọ́n bá wọn lépo sókùn de o pé kò ní dá kí n dọ̀dọ̀ wọn. pẹ̀lẹ́ o ìwé kíkùn kan ẹ tètè lọ kí wọ́n lépo ah, pẹ̀lẹ́ o. ṣe bèrè wọn ta ló lè fi lákàtúntì àṣẹ ìgbìmọ̀ ọkùnrin ọkùnrin ogun ni ogun ni ogun ni àṣé ogun làwa jà láyé bá ti mọ̀ bá ti múra sílẹ̀ mi ò mọ̀ pé ra ọ̀fẹ́. àwárò rẹ̀ rò àwárò bí rò wá. àfọlùjọ ò kì í ṣe yàn dáadáa ò kì í ṣe yàn bí mo ṣe sọ yàn kì í ṣe yàn gidi ò kì í ṣe yàn gidi máa rí. àfẹ̀yìntì wọn. sàríyù dá mi lóhùn ẹ̀wọ̀n ló ṣì náà ebi ń pàlù. Ah, ó lè dẹ́hùn sàríyù fún ọ̀rọ̀ fún ẹ fún ní jíjẹ fún ẹ ní jíjẹ ìbòbó tèmi gbọ̀n kó ìsọmọ ọ̀nìyàn dánìyàn lókòwò ni mo dáwọ ọmọ olórí burúkú lókòwò kó bó ṣe mí ṣe nìkọ́ àtẹ̀tẹ̀ ara kọ́ atati jẹ́ ẹ̀ àpòlì. gbogbo òponu wọ́n gbóúnjẹ fún ẹ̀rọ wọ́n tẹ̀sà kí ni yìí kéré. kí ìkíní rẹ̀ ó kéré kíní rẹ̀ á kéré. bàbá ìtọ̀dọ̀ yín kọ́ nìyẹn lọ́dà tóbi ló ti wá fún. tí o bá ṣe pé kíní yín dùn á ní bàbá bíbá wa jẹun. tádìkà yèrè àdá má dá sí tèmi lónìí o ọ̀dà títẹ̀ kìnní rẹ̀ la kéré ọ̀dọ̀ jáde kan mọ̀mọ́ gbogbo ohun láti wọ́n oyin kìnní rẹ̀ kéré kìnní rẹ̀ la kéré. ìyá tó wàá sọ fún tẹ́lẹ̀ yẹn kìnní ẹ̀ dùn ní kìnní ẹ̀ pọ̀. kìnní mi dùn ìrẹsì mi lọ́dún o ọba mi sọ̀sọ́kùsọ ìrẹsì mi lọ́dún o. tó bá ṣe pé kìnní ní dùn yẹn ni màá wá bíbà kìnní ìyá tó wàá fit kìnní yẹn dùn ní kìnní ti ní dùn ní ọ̀rẹ́ ó kéré màá gbọ́ ṣé ọ̀nà ìsan o sọ́sọ tàná ẹ tún sọ o. Ah. màmá ẹni sùúrù kò tó jẹ fún mi ẹ ti bèrè pé ṣe ṣe máa kọ́ gba oúnjẹ mò ní fún lówó yìí. jẹ́wọ́ rẹ̀ jẹ́ wá fún wọn lómìnira. ṣé àdìyàn dàdìyàn lókòwò ni mo dá lókòwò sàdíyù àwọn náà ní ẹ̀sán o o tún fẹ́ ta tòní fún láwìn sọ̀kànnà láàgbé. màmá ẹni sùúrù ẹ lè sí ìjẹjẹ rẹ mi kọ mẹ́ta fún wèrè. Ah, màmá ẹ máa pè mí wèrè kí ló dé ogun wà lóde ọdẹ lógun wèrè. ìwọ lórí ah, kúkú àtẹ̀fẹ́ ẹgbẹ́ ló jẹ ìjẹ ni ẹwà ẹgbẹ́ ẹgbẹ́ sókè máa jẹ lọ́gbà yẹn òun kì ni ọ náà ní fún lówó ni. a fún lówó owó ọdọ ẹ má bínú. kí náà ah. ìyá ogun yìí ẹ má yẹ kó pa yín o pami mọ́ mi ní òdo olúgbèsè olúgbèsè. òun lẹ lẹ́wà yẹn. wọ́n máa lẹ́wà ẹ̀wà bíìsì bíìsì ni mẹ́ni ìwọ ni dojọ́lá lẹ́ máa lẹ́wà ológun kù olùbó ṣe dúdú. sọ́jà yóò pè ní. hello díẹ̀ díẹ̀. ẹ ìbọn ẹ sọ̀rọ̀ ẹ ìbọn ẹ sọ̀rọ̀. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìyá àjẹsà customer is always right ìpè yín gan máa ń pọ̀ jù wọ́n fẹ́ pèsè ẹyin jẹsà ni. bẹ́ẹ̀ mọ̀ ń wọ̀ bẹ́ẹ̀ mọ̀ ń wọ̀ ìyàrá olóògbé ààbò ọ̀tọ̀ àjára jíjẹ́ ọ̀gá. ó sáwọn ibi tí mo àwọn bẹ́ẹ̀sì màá gbá bọ́ yín wá èdè ní kíní kẹrin. wọ́n bàbá mi má bọ̀ mi wọ́n bàbá mi má bọ̀ mi má padà sí ọlẹ́rẹ̀ kẹ́yìn ó ní mo ṣe dúdú bíi mọ́ńkì. eléyìí ní ìgbéraga ládùúgbò yìí. ọmọ tó gọ̀ sí èlà àwọn ọmọ kí ló ní ìgà wèrè àwa nídìí ọ̀tún kí ló ṣe báyìí. ó dàbí ẹlẹ́dẹ̀ rà. wèrè. sàríyù èso mi ṣe tètè tètè ṣé yẹ ètò san ó ń gbọ́ bọ̀dá àwọn yóò san ó yèsí yèyé rẹ ọ̀sán tàná ó ti pé ó ti mi lọ bí oṣù kan kí wọ́n ọmọ kí o dúdú bíi mọ̀nkì bíi mọ̀nkì sùúrù láti bí oṣù kan lọ́tìmí jẹ́ ó lọ́tìmí jẹ́ ó kọ́mọ mi ti mi sọ fún mi pé ọ̀hìn san ó pé òdòlúgbe fi àdẹ́lẹ́sẹ̀rìn ni ọ́ ó tún mọ́ wá lónìí. ó ṣe yẹ kí ẹ̀rọ àlọ́ náà dá mi lágbádá wo bọ́ọ̀bà ti fẹ́ ṣìṣe bá mi mọ́ mi tàbí kó kúkú máa lọ sọ́dọ̀ ẹlòmíràn láà máa ju bá ojú jẹ àwọn lọ́dọ̀ tẹlòmíràn wá fún jèsì lówó tàbí yóò má tajà fún omi. wá mo máa gbọ́ mi lónìí oh, jésù àgbà mi bẹ́ẹ̀ mọ bọ̀n o ayé mi o. Oh, oh. kí ló máa gbà yá yìí ó máa ní àtàtà kàlà yìí ọdún ìdíje. ojú gbèsè ten thousand lẹ́sùn rárá yìí mú mọ́. àfi bí sọlá ṣòwò adé tó ṣe fíìmù. ọ̀rẹ́ bò mí rìn. àfi mo ló máa bá mi lọ. tún ló máa ń bí àná máa ló máa ń bí àná olórí burúkú ni ẹ mọ̀ sí yà. gbogbo yìí mi yáwájú mi ọ̀nìyàn dúdú kirikiri ni èṣù ni àyà èṣù ni bí mo ṣe mi lórí rẹ bí o ṣe gérí bí orí bí orí ọ̀nì kọ́ nìyẹn gbọ́dọ̀ dárúkọ ni. ẹ wo olófo ló ń bínú ológo. olófo ni ọ. ẹ àwọn kan lolófo ah. ológo làwa ọmọ olófo kọ́ mi pẹ̀lú àjọ kí o gbé sọ̀nà ológo ológo ológo òfòwò kí o gbé dání ṣé agolo sọ̀rọ̀ kí o gbé dání yẹ kọ́rọ̀ pé olómi pẹ̀ ní lásàsì àbí kò sí pé olórí burúkú ni ọ́. nǹkan tó dá mi dúró ah. bọ̀bọ̀ kí ló ṣe é mo ń bọ̀ nígbà mi sọ owó oúnjẹ tí mo ti jẹ láti jẹ láwọn ẹni máa sọ owó fún ọ nìkan. ìgbẹ́ rẹ̀ ni orò yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ só ìjọba róòyè sanwó àmàdúpẹ́ à. ten thousand ṣe ọgbọ́n wo lórí burúkú mi wí ọtún dùn lẹ́nu rẹ̀ yìí ten thousand ló ń ṣe yìí. ẹ ṣé tó ń ten thousand ẹ náà ṣe wá ń pariwo bí bàbá. ten thousand ọ̀pọ̀nà láàgbé ten thousand ọtún lẹ́nu rẹ̀ ọtún fi mí sọ gbogbo gbèsè ọtí jẹ láti bí oṣù kan kò ń wú bẹ̀tùbẹ̀tù bí ọ̀pọ̀nà owó mi. ó yá tún jẹ mí. ẹtún jẹ mí àdàgbà ráìsì di iṣẹ́ ti yàtọ̀. ìwọ ọmọ kò ní ìlà sọ́ra rẹ o yẹ ọkọ dàbí ojú àbíkú ìwọ ọmọ kò ní ìlà sọ́ra rẹ náà fẹ́ rí ọ o. àwọn ọkọ olóòfò olóòbínú olóòfò iṣẹ́ ti kó mi tẹ́ dó sí yẹn. àwọn ọkọ ọmọ olóòfò làwọn owó fi sọmọ olóòfò ọmọ olóòfò ah. àwọn ọmọ tá a máa tọ́ ni kó má bàa bẹ̀rẹ̀ ọdún. wàhálà yìí. wọ́n á máa jásí kòtò má jásí kékeré. wọ́n máa jẹ́nu ẹ̀ wọ́n máa jẹ́ ní. kò bá òun kó jásí kà náà. ìlànà kò ní kò ń ga. àbí kò kó ó sì dà ní ìdálé kó kó padà lórí ẹ̀ ìjọlágbó. lórí bọ́sẹ̀ gẹ́rì ṣé bí agbára ṣe. ogun ni ogun ni ogun ni ogun ni ogun ni zere marika era àṣẹ ogun ni ogun ni ogun ni ogun ni ah mr isaac ah mr isaac ẹ kú jọ́ mẹ́ta ah láti two years ago ẹ eh, dẹ̀ block line mi ó ga o ṣé bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ mi pọ̀ tó ni ah ti zu ọ àlàáfíà ni mo wà wọ́n yẹn pé kò nǹkan wà òkè fún mi rárá in fact ìbá ọmọ nǹkan tójú mi rí láti gbà yẹn kò ń ṣe kékeré o sáré bíi ajá yẹn ni mo wà bẹ́ẹ̀ ni sà mò ń dágbé ni sà. Ah. ẹ wò ó kò sówó lórí fóònù mi gan tí mo lè fi pè yín bẹ́ẹ̀ ni kò máa wá bí mo ṣe máa send ẹ̀ sí máa send address yín yes sir ẹ ṣé sir okay sir good out sir account number mi yẹn náà ṣì ni okay good out yes sir ah àdúgbò láti jọ kí n lọ sóhun ẹ̀ sóhun. dùn láti rí Mr. Isaac lónìí ní Pangrove Onípàn Lagos. Inú tiwọn náà sì dùn láti rí mi gidi gan-an ni. Lẹ́yìn ẹ̀, wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa mi, bí i nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti ibi tí mò ń gbé. Mo ṣàlàyé fún wọn pé ni mò ń gbé ó lékòó. Wọ́n dẹ̀ sọ fún mi pé kí n má worry pé ìyà mi ti dópin àwọn máa rán mi lọ sí ilé ìwé gíga. Àwọn dẹ̀ tún máa fún mi ní owó tó tó owó láti fi gbé ìgbé ayé gidi kí n dẹ̀ tún kúrò níbi tí mò ń gbé yìí. Torí mo ṣàlàyé bí ilé ṣe jẹ́ fún wọn, bí landlord ṣe wá máa ń harass mi fún owó ilé. Láwọn máa gba standard room fún mi. Inú mi dùn gidi gan lónìí o. In fact, tón bá gbẹ́ṣẹ nínú mi wọn ò ní kọsẹ̀ ah inú mi dùn i'm so happy. Àríyù mo lábá mi gbómi kí mi kà á mú mi gbàlódé la mi lò. Ẹ wo ọmọ bó ṣe dùn blue blue the sky is blue. Ọtún mi pàrẹ́ẹ̀dì lójú mi. Bẹ́ẹ̀ni náà. Ah, ah, àǹtí mẹ́rin ìmọ̀ bọ̀dá o mẹ́rin ọmọ Yorùbá ni ọ́ ọ́ dàbí ọkọ ìbí eh, òbí ò lọ ti á ọmọ iye ẹ fọmọ sẹ́sọ ni. sẹ́sọ as in ritual. má dá wọn lò. ṣé ṣé ọkùnrin tó dá báyìí lè lè lè máa sọ̀rọ̀ ritual it's not possible mama it's not possible. Ah. Um, ó ti wojú rẹ̀ tí a bá ọ. Ah. báwo ni. ẹni tá a wá bá ni ah. ẹni tá a ń bọ̀ wá bá ni. dání stay where you are please please just stay where you are mama ṣé ọmọ yín ni àbí àbúrò yín ni. bọ́dà ni kábí o ti rí àyìn ìkóró ìkóró kábí o gbogbo ṣe mí lẹ́jú kí ẹyin ó ti rí ó dè mí họrí bí ọ̀nì kan yẹn náà lórí rẹ̀. bẹ́ẹ̀ mr man ohun agreement àjọ ṣe come and look come come you see no don't worry ẹ eh, hey, mama ṣẹlẹ ní tẹ́ ń wò yìí mọ́tò tẹ̀rí aya purchase ló wá gbà lọ́fíìsì wa. aya aya purchase ṣe ṣe gbọ́mílẹ̀ láńtà. dàbí ọ̀tọ̀ rárá. ó ti sanwó yẹn bọ̀ ṣùgbọ́n ó tó ìgbà kan bí ó ṣe sanwó mọ́ nìyẹn. èkéle pé kéle àdúgbò dìbò ìsásán. so oh, mr man let me out. kò ní kò ní wẹ́ẹ̀dì pẹ́ẹ́kì lẹ́dẹ̀. àgbà kọ́kọ́rọ́ lọ́rẹ́. mo lọ sí di mọ́tò ẹ̀sìn bá rí ẹni tí tó strange bóyá engine àbí ọkọ̀ you suffer for it. I'm in hey! Let me tell you, I don't want you to come to my office. Have you heard? Say something now. Say, say, say something. Mọ́tò ló ń gbé lọ ikẹ́. Say say something àbí something say. Ayé kò gbẹ́nu rẹ̀. Ayé rẹ̀ kú dání. Mọ́tò ló ń gbé lọ ikẹ́. Ẹ̀jẹ̀ dání ṣe wà ní o. Dókítà. Dókítà. Àmì pàmì. Ìjọ kò gbọ́ báyìí ní ọmọ náà ti ẹ̀jọ̀. lónìí. ọyẹ kí ni kọ́ kẹ̀ ọyẹ kí ni. olórí burúkú dání ah. àtúrà yẹ bẹ́ẹ̀. ọyẹ kí ya ọyẹ kókó báyà ọyẹ ká ní kọ́ dẹ̀nu. olúwa gbàdúrà àwọn ọmọ rẹ àmì jésù yà sí mímọ́ àmì jésù jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ àmì jésù kí ẹ̀mí mímọ́ rẹ kó bá wa ṣiṣẹ́ àmì jésù jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. Jehovah Olúwa Yomi kí ló dé ó ṣe jẹ́ pé àkókò yìí ló ṣe wá ń bọ̀ sí chọ́ọ̀chì and then ó ti tójọ́ mẹ́ta tí mo ti rí ẹni ilé ọlọ́run ìjìnà sí chọ́ọ̀chì. ṣẹ́ẹ̀rì sà rírì kì í ṣe pé mo fẹ́ wá sí chọ́ọ̀chì ní táìmì gan èmi àtọ̀rẹ́ mi làwa wo àwa supervise site wa kan nítòsí ń bí so mo wá sọ fún pé kó jẹ́ kí n fi ẹsẹ̀ kan yà kí n fi wò yín pé kí n kí pé toró ti tójọ́ mẹ́ta but mi mọ̀ pé traffic àdúgbò yìí ti ó ti le tó tó yẹn a lo more than two hours nínú traffic ká tó lè débi báyìí so ló ṣe jẹ́ kó jẹ́ time ni mo fi débi and secondly nípa ti pé bóyá mo jìnnà sílé ọlọ́run shepherd ẹ̀yin náà lẹ sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ pé òkú ni and àdúrà yìí náà dẹ̀ ló tún gbà lórí wa ṣe mọ̀ gbogbo pé ọlọ́run máa gbé ẹ débi gíga gbogbo àwọn ìran àti àlá yẹn ọlọ́run dẹ̀ wá padà ṣe bẹ́ẹ̀ náà so wọ́n ti post mi kúrò ní tòsínsìn wọ́n ti post mi lọ síbi tó jìnnà and then níbi iṣẹ́ tí wọn bá ti rémi àtọ̀rẹ́ mi iṣẹ́ ò ṣeé ṣe nìyẹn so nǹkan tó fà á nìyẹn sà èmi náà máa máa wá time nínú kò sí time tí n bá ti wà ran máa máa wá sí church. inú mi dùn láti ẹ̀tì rí ẹ ṣùgbọ́n ọ̀rẹ́ yìí ń kọ́ báwo ni òun ṣe jẹ́. <laughs> Isaac ọ̀rẹ́ mi gidi gan ni o ṣé wàá mọ ohun tó fọ́ ni àjọ àti ìṣọ̀rẹ́ wa láti school days I àwa lose contact but recently bó ṣe máa post èmi ibi tó post mi lọ náà post òun náà wá bá tún ṣe pàdé nìyẹn bá tún ṣe continue ọ̀rẹ́ wa nìyẹn sá. kódà ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yìí jẹ́ ó fi hàn kọ́rẹ̀ tímọ́tímọ́ ní lóòótọ́. bẹ́ẹ̀ sá. Ah, arákùnrin àìmábìnú àti níyàwó. rárá sá àmọ́ mo ti ní àfẹ́sọ́nà a rẹ̀ ní pẹ́ ṣe wedding. kí ni orúkọ ẹ̀. Oyíndàmọ́lá. Oyíndàmọ́lá. bẹ́ẹ̀ ni sà. a fi ìran kan hàn mí yọmí sà nípa arákùnrin rẹ̀ rẹ̀ bí a ṣe ń gbàdúrà lọ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi kí ni nǹkan tí a fi hàn mí òun ni pé arábìnrin tó pè ní àfẹ́sọ́nà tó pè ní onídà yìí lóòótọ́ wọ́n ti fẹ́ra wọn ti pẹ́ ó nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n o kì í ṣèyàwó ẹ̀ kódà ìyàwó tí ọlọ́run kọ mọ́ ẹ látòdì ọ̀run òun ló ń tẹ̀lé lẹ́yìn kiri ènìyàn pupa ni kò ga jù kò dẹ̀ kúrú jù. pastor I think there's a mix up somewhere. Oyin Dàmọ́lá tèmi kò pupa èèyàn dúdú ni ọmọ tó lè fi yangàn láwùjọ ni ó níwà ó tún ní ẹwà so èmi ò mọ bí tẹ́ ti rí ìjẹsọpẹ ni and I, as far as I'm concerned I can't see anybody behind me. Isaac what. á dẹ̀ dára tó bá lè gbọ́ ohun olúwa torí pé á jẹ́ ohun ayọ̀ ńlá fún ẹ tó bá di ọjọ́ iwájú ó wá ní àwọn nǹkan tí ó gbọ́dọ̀ ṣe. Ah, ó máa ṣe sir. ó máa ṣe. <laughs> it depends i say you will do it. tó bá lè ṣe á dára fún un torí pé ohun olúwa lè yí ìgbédè ni ẹni tí a tó ìgbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ ayọ̀ àti àlàáfíà ni fún ẹni tí a fi rán tó jẹ́ lọ wá ìtọrẹ àánú lọ ra ẹ́ńfílọ́pù mẹ́ta ní tó bá mọ̀ pé o ní agbára láti fi sínú rẹ̀ tí ó wojú rí tínú ọlọ́run máa dùn sí fi sínú ẹ̀ ẹ́ńfílọ́pù mẹ́ta yìí kó lọ wá àwọn ìránṣẹ́ ọlọ́run mẹ́ta kò fi ta wọn lọ́rẹ ṣùgbọ́n wà níbẹ̀ arákùnrin yọ ẹ̀mí kúrò níbẹ̀ mi ò sí lára àwọn tó fẹ́ fún ìwé lẹ́yìn ìtọrẹ àánú ìtì o bá ṣe o máa rí àwọn àpẹẹrẹ kan àpẹẹrẹ tó bá wá rí lẹ́yìn eléyìí wọ́n jẹ́ kéjì mi kò dì sí wá kò jẹ́ wá kò jẹ́ kí n lọ. ọ̀rọ̀ Isaac ni mo wá rí yín fún un torí wọ́n ní kí tòbí àtòdègbò olúgànbí là ń ké sí o tó tó bá ṣe bí òwe ẹ má bínú ẹjọ́ ẹ̀ mo wá fi sùn o because I don't understand him these days. I've been calling my man. Akọni tí mo mọ̀ will never deny me of my calls. Mo ń pè several days, he's not picking up. Kí ló dé kí ni mo ṣe fún? I don't understand. Ṣé òun nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ l'Àbújá ni? Oyindamola, tí ọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà, ó máa fàbọ̀ wá bólèbùté ni. Sọ̀rọ̀ mi ti yé, èmi e. fẹ́ jẹ́ kó fẹ́ ọkàn ara ẹ̀ balẹ̀ lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ kò kú ṣe pé bóyá ó ń ṣe kankan náà tó ṣe kínní lọ títí iṣẹ́ tó ń ṣe ń pọ́ gbé kọ́ọ̀lù pé pé kò gbé kò gbé kọ́ọ̀lù kò gbé kọ́ èmi fi dá e lójú ní wákàtí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé láti wákàtí yìí lọ́n sì tí má pè tí bàbá sọ̀rọ̀ ó di dandan ó máa gbé kọ́ọ̀lù ẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ àtijọ́ àti mo náà ló kúkú wa lọ bí mo ṣe máa da fóònù àti ẹ̀ náà ni èmi wọ́n fẹ́ yẹ kó fi ọkàn ara ẹ̀ balẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ kó fara ẹ̀ balẹ̀ kò sí wàhálà Hmm. ṣé mo pé mi ì lẹ́lò mi àfòun nìkan ó ti propose sí already ṣé bí kakọ ka sí gbogbo nǹkan tó wà lẹ́yìn ni kakọ ni má máa ṣe bó ṣe tó. ẹbí ti ní kó má yọrọ ẹ lẹ́nu hmm. ìwọ ló ní kún ẹ Oyíndàmọ́lá ìwọ ló ní kún ẹ kò sí. hello hello Isaac. Uh -huh. Wo Isaac ṣé òun gbọ́ nǹkan tí mò ń bẹ sọ báyìí hmm. kò sí jọ́kọ̀ tó bá ti pe nọ́mbẹ̀ bá òkè ń gbé kọ́ọ̀lù Isaac òun gbé kọ́ọ̀lù ẹ rárá rárá rárá ni èmi fẹ́ anytime nǹkan tí nǹkan fẹ́ sọ fún yín anytime tí bá ti pe kọ́ọ̀lù ẹ máa try láti gbé kọ́ọ̀lù òun mọ̀ nǹkan táwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ sọ fóònù máa ríngì ríngì ríngì ríngì ò ní gbé kọ́ọ̀lù nǹkan tí mi wá tí wọ́n try láti sọ fún yín sí ni pé ọ̀rọ̀ pàtàkì kan òun ni mo gbọ́ tí mo ní kí n ṣàlàyé fún ẹ sórí ọ̀rọ̀ Oyindàmọ́lá tó fẹ́ ọ̀rọ̀ mi yìí ẹ̀ Oyíndàmọ́lá tó ń fẹ́ kò ń ṣe ìyàwó tó yẹ kó fẹ́ o torí pé kí ni gbogbo àwọn àlá tí wọ́n ń lá lẹ́nujọ́ mẹ́ta yìí ó fi yé mi dájúdájú pé Oyíndàmọ́lá ń ṣe ìyàwó tó yẹ kó fẹ́ o sọ̀rọ̀ mi ti yí ẹ báyìí kó ru alájọbí o tó bá dẹ̀ fẹ́ dáwọ́ náà lójú kí wọ́n náà fúnra rẹ̀ kó jáde sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣe ìyàwó tó yẹ kó fẹ́ rárá rárá rárá ni torí kò síjọ́ kan ti máa sùn tí mi ò kí ń láàlà ó dẹ̀ mọ̀ pé ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ àlá ó fi rọ̀ mí lọ́rùn sọ̀rọ̀ mi yé ẹ ọlọ́run á gbọ́wọ́ ẹ sókè o ìyanu ọlọ́run á ṣẹlẹ̀ nínú ayé ẹ ò ní gbégun eléegun o ò ní gbégun eléegun tó ti gbọ́ o ó dẹ̀ di létà màá máa pẹ́ra wa létà àbí. lè yìn ọ́ lógo a lè fọpẹ́ ìwé forúkọ rẹ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ra níbọ̀ ṣé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ lè ṣe kò ń jẹ́ àdúrà ẹ̀kọ́ àbọ̀. yes sir. Um, daddy gbogbo nǹkan tí ẹ sọ fún Isaac gbogbo ẹ̀ ló ṣe àti pé ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára gan lẹ́yìn tẹ́ni kò ṣe nígbà tó ṣe tán ó rí àwọn ìṣípayá kan ìgbà tó dẹ̀ sọ fún mi mo ní kó jẹ́ ká wá yọjú sí mi. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. hallelujah. ẹ wo dáàdi um, mo láàlá lóòótọ́ ṣùgbọ́n aláyẹn ò tiẹ̀ yà mí lẹ́nu bíi nǹkan tó jẹyọ lẹ́yìn aláyẹn bí ìgbà tó jẹ́ wípé mo rí ọmọbìnrin kan lójú àlá tó ń béèrè question lọ́wọ́ mi then lójú ayé mo wá rí ọmọbìnrin míì tó ń béèrè the same question tá a béèrè lọ́wọ́ mi lójú àlá ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní confusion pé ah, kí ló ń ṣẹlẹ̀ nǹkan tí ò yé mi nìyẹn ọmọbìnrin tí mo dẹ̀ tí mo bá pàdé lójú ayé ìtùnú lórúkọ ẹ̀. Isaac ǹjẹ́ tí ẹ bá rí ọmọbìnrin yìí ǹjẹ́ ẹ lè mọ̀ ọ́. mi ò dá mọ̀ in fact mi ò rò pé òun àti ẹni tí ó béèrè pẹ́sọ̀ lọ́wọ́ mi lójú ayé mi ò pọ́sẹ̀ ìjọra wọn. ẹ̀ràn olùṣọ́ ìbéèrè tẹ bí ìgan lèmi náà bí ìgbà tó sọ àlá yẹn fún mi bọ́ èsì tó fún mi náà ni pé òun ò lè dá mọ̀ ó ní tí ó bá rìn bọ̀ tóun gan bá rìn táwọn bá pàdé ara wọn òun ò lè rí lè figure out face Isaac ẹ ní Oyinda ní orúkọ ìyàwó àfẹ́sọ́nà yín ẹ dẹ̀ ní ìtùnú òun ní orúkọ ọmọbìnrin tó pè yín ní orí aago. bẹ́ẹ̀ni. eli. ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe o ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe o. bọ́dá Isaac ọmọbìnrin tí ẹ pè ní ìtùnú yìí òun gangan ni ìyàwó yìí màá dẹ́fẹ̀ kí ẹ dì í mú gidigidi kódà ní màá fẹ́ kí ẹ ṣe ẹ tètè kẹ́ ẹ rí pé ẹ wá ìyá rẹ̀ rí kí ẹ wá rí nítorí pé ẹni tí ọlọ́run kọ fún yín láti dùn nílé. ẹ wo ẹ wo ẹ ẹ wo dáàdi ọ̀pọ̀ ló jọ kọ̀ǹkọ̀ o ohun tó bá jọun báyìí òun la fi ń wé o báwo lẹ èmi ìtùnú that short uneducated girl ọmọ tí yóò kàwé tá a jọ sí the same level as in the ok imagine àtẹ̀fẹ́ ṣe wedding sin wọn wá ní ká wá sórí altar after the wedding wọn wá ní pé you may kiss the bride so that means i will need to go very low like down low kí n tó lè kí ìsẹ̀ how you go to no báwo la ṣe fẹ́ look walking on the street pé a ti fẹ́ stroll lórí ní ní estate mi pé ọkọ̀ àtẹ̀wò fẹ́ stroll àwa dàbí ọmọ mi á dàbí bẹni pé ọmọ. Isaac what is your problem. my problem is i can't marry Itunu Oyin is my wife to be. brother Isaac brother Isaac ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láláìṣẹ tí ayé àti ọ̀run bá kọjá lọ kí ń báyìí nínú ọ̀rọ̀ olúwa kò ní lọ láláìṣẹ mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ yìí pé tí ọlọ́run bá sọ̀rọ̀ kò kí ń yí òun rẹ̀ padà èyí tí a sọ fún yín yìí ẹ rí i pé ẹ tẹ̀lé nítorí pé ìtùnú òun ni ìyàwó tí ọlọ́run kọ ọmọ yín ní àti òde ọ̀run tí ó lè bá yín kalẹ̀ tí ó lè fún yín ní ayọ̀ tí ó lè fún yín ní ìdùnnú ẹ má ṣe yẹ kúrò níbẹ̀ ẹ dẹ̀ má ṣe yẹ kúrò nínú ẹ̀sìn olúwa nínú ọ̀rọ̀ olúwa. sọlọ máa ń kọkọ kúkọ ni ah, um, um, Isaac um, Shepard, ó ti gbọ́ gbogbo nǹkan tí ẹ dẹ̀ ní kí a ṣe òun la máa ṣe ìfà tí ilé ò bá ṣú tá a bá fi máa padà sí ọ̀dọ̀ wa a try láti mọ bá ṣe máa rí ìtùnú yẹ àdẹ́bẹ̀rẹ̀ gbogbo preparation láti bẹ̀ then tó bá ṣe ń lọ náà a máa try láti máa get in touch pẹ̀lú yín ẹ ṣe sà olúwa ṣàgbára dọ̀tun. broda yomi ọlọ́run á fún yín rí àdúrà yín á gbà jésù olúwa wa. àmín jésù kàwé gbọ́dọ̀. ìfẹ́ tí mo ní sí ẹ ṣe ló dàbí èjì òwúrọ̀ tó mọ́ lóló tí ò lábàwọ̀n ẹ̀yọ̀jọ́ olórin lágbọ̀n fi kọrin tó ní ìfẹ́ bí èjì I <laughs> love you so much. I love you too. I love you too. Olùfẹ́ mi, ayọ̀ mi, ibi ọkàn mi nǹkan kó sì máa ń bá fún mi nípa relationship mi àti ẹ̀yìn. àwọn kò dábìí. tó máa sọ pé mi àti ẹ̀ lè jọ wà báyìí lọ́jọ́ òní má jiyàn àmọ́ àyànmọ́ ìdáṣà iléeṣẹ́ láì máa wá sí mi ṣe. ìwọ gọgọ ló ṣe mí lóore èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣọwárì mo fẹ́ bẹ̀ fún ṣùgbọ́n fún mi. Isaac ó fọ́ni o àjọ ah, kí ló wà ní ìkàwọ́ dèrò mi tí mo lè ṣe fún ẹ o bèrè anything lọ́wọ́ mi in fact tó bá fẹ́ ojú mi méjèèjì máa yan máa fún yẹn lọ́wọ́. anything. anything. okay mo fẹ́ meet mommy ẹ I want to tell your mom how much I love you. wait o fẹ́ meet mommy mi for for what what do you mean great rugby for what. Ah, yóò ṣe gbèsè jàre jẹ́ mọ́mísí mi ni ó fẹ́ fẹ́ sílé ní abẹ́ mi èwo e, ni mo fẹ́ meet mọ́mísí mi ah, jọ èmi ò èmi ò nífẹ̀ẹ́ sí conditional love o tó bá ti jẹ́ pé mọ́mísí mi ló máa mọ́ sọ fẹ́ meet ó yẹ kí relationship kúkú wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ah. irú àwọn kì í sọ èèyàn àgbẹ̀nà níbi tèmi ti wá tá a bá fẹ́ fẹ́yàn a máa ń fẹ́yàn ní ṣùlọ́kà ni a dẹ̀ máa ń ṣe ní ọ̀nà tó tọ́ báwo ṣe máa ń fẹ́ fẹ́ tí mi ò mìtà àwọn òbí ẹ̀ o rẹ̀ kì í ṣàkúdà kí wàá ní gbogbo eléyìí tún sọ wípé kí mo fẹ́ mi tí mọ́ mi ẹ̀ fún is your mom ṣé ok ṣé mọ́ mi ẹ dẹ́tẹ̀ ni or ṣé wọ́n ní mental problem ni just tell me. no I will understand. I'm brilliant enough to understand anything to comprehend it so to ma sọ pé mi ò lè understand bó sọ pé mi ò lè understand you tell me and try me whether whether mi ò ní understand. Okay, shoot, I'm on ears. Isaac, well, you deserve to know. But, Ogbe, Ogbe, Isaac ó gbé ìgbò tí ò ti jìnnà mo tún fẹ́ wú jáde yìí ó ti jọ. tá a bá wú jáde a máa treat ẹ ayọ̀dáyọ̀ tí ì tàn kò lè sí spirit dẹ̀ sì wà tá a máa fi treat ẹ ìwọ sọ jẹ́ ká tú ọgbẹ́ yẹn jẹ́ ká gbẹ tá a bá gbé ọgbẹ́ yẹn a máa treat ẹ padà ìwọ sọkàn tó wà ń bẹ. wá since láti mọ wá pinnu òtítọ́ nìkan ìwọ rẹ̀ láti fẹ́ àwa mẹ́rin ni àwọn òbí mi bí ìyá mi àti bàbá mi gbogbo ìgbà náà máa ń ṣe gbọ́n mi sí omi ọ̀tọ̀ tó máa rẹ́ láàárọ̀ wọ́n jà lọ́sàn-án wọ́n tún jà lálẹ́ ìfẹ́ àti gbogbo àwọn níbọ̀ ó ti mọ màámi àti dájú mi sí oníjà. ó ní ààrẹ máa nìṣó ààrẹ nìṣó tó mi ò dúró mọ́ ìyá yìí ti tó kí ló dé. ṣé sùúrù ìyá ní mọ́tàláì ìyá ní mọ́tàláì ìyá àtúnú ṣe sùúrù ìdẹ̀rẹ̀ olúwa ní sórí tó bá ṣe sùúrù ìdẹ̀rẹ̀ àyípadà bọ̀ wá bá wa ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ ó fẹ́ràn onísùúrù anábì náà fẹ́ràn onísùúrù ló fi sọ pé bèlè sọ́búrú tábìlẹ́gùn máa torí ìdù gbogbo nǹkan láyé yìí pẹ̀lú sùúrù ni. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun kí ó tó fi dèmí mọ́lẹ̀ náà ni o kí ó tó fi dèmí mọ́lẹ̀ látijọ́ ìjọ ìnìwó ojú mi ti là ó ti ká lójú mi mo ti já kí ló dé wo bí mo ṣe rí wo bí mo ṣe kà ó rí gbogbo ẹ̀kẹ́ mi bó ṣe rí tẹ́lẹ̀ ni ṣé o bó ṣe rí ni wo bí mo ṣe dánsì wo mí wo mí aṣọ òpè mẹ́ta lọ́rùn mi o fẹ́ bá yé mi jẹ́ ni ṣó fẹ́ bá tèmi jẹ́ ni olóṣì oníṣẹ́ oníṣẹ́ mọ́kànlá kí n tún wá dúró mo rò bó máa yí padà ni àmọ́ still náà bákan náà láyé ẹ̀ ṣe rí ó wá ní kí n dúró kí n máa fìṣẹ́ gbóra kí n máa fìṣẹ́ lògbà láíláí kò jọ ah. mo ti ń lọ ah. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó ikú tó bá lọ ló ti títì báyìí gbogbo yẹn máa ń fi ẹ tọrọ ni pé àwọn ọmọbìnrin lórí gbẹmùgbẹmù yìí. Ah, ẹ gbà mí àwọn òwò ló ṣàdúrà àdúrà àdúrà fún ta ni ṣé wọn náà máa ṣàdúrà fún abẹ́pẹ́ ló tọ́ sí ẹ mo bí ẹlẹ́rẹ̀ abẹ́pẹ́ kan ló tọ́ sí ẹ mi ò jìyà mo ti tó gẹ́ ṣe ti pọ́ mo ti ẹ̀ kí ẹ ná ó gbìyànjú àwọn ọmọ tí mo kó wá bá ẹ òun bá mi tọ́jú wọn ó gbìyànjú débì kan kó tó yọwọ́ kí iṣẹ́ tó máa bẹ́ẹ̀ kó tó máa bẹ́ẹ̀ lògbà kó tó máa bẹ́ẹ̀ yí ó yá bọ̀ síbi ó síbẹ̀ síbi bọ̀ síbi ó yá mo ní kó bọ́ síbi mo ní kó jẹ́ ká lọ ẹ̀ẹ́ ó lọ. <laughs> ìfúnba bẹ́ẹ̀ ló jáde àbí ìfúnba bẹ́ẹ̀ ló jáde àánú ìwọ ọmọ yìí má ṣe mí o torí ebi apa kí sàsí ẹ lára ìyá ìyá jẹ sọnọba bíi sí ẹ lára o ò fẹ́ tẹ̀lé mi o fẹ́ dúró ti bàbá ẹ kẹjọ máa fìṣẹ́ lògbà kò sí wàhálà wọn ò bí bàbá ẹ tó dúró yìí wọn ò bí dá kó sọ pé o fẹ́ pè mí tó o bá pè mí wàá rí nǹkan tí màá ṣe fún ẹ orí yóò ṣorí ìyá ayé lè wà ní ọjọ́ ọjọ́ mo ti lọ. ogun ni zèlè mádìkàìdà àṣẹ ogun ni ogun ni ogun ni ogun ni. kí ló ṣe é tó ronú. ọ̀dọ̀ mọ́mì mi ti sún mi pé mo padà lọ sọ́dọ̀ dáàdì mi mọ́mì mi ò dẹ̀ gbà o ti wá bá wọn sọ wọn ẹ ẹ ok ọmọ kan ṣẹlẹ̀ jẹ́ kí n bẹ bá wọn sọ wù nù. ọmọ kan ṣẹlẹ̀ tó wọn abẹ́ bá wọn sọ wọn á dẹ̀ gbọ́ ṣùgbọ́n tó má ti dìrọ̀lẹ́ màá wá torí tiẹ̀ jẹun màá lè bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tó kọ́kọ́ balẹ̀ má wọ̀ má wọ̀ rí má wọ̀ àṣẹ ogun làwọn àjà láyé. orí pé alifati àlàkà lánàá. bá ti mọ́ ọ́n ilé ìta fẹ́ kàlẹ́ ni máa fọkàn sí o alifatiya ha alifatiya ha alif kẹsọrọ yìí alif kẹsọrọ yìí alif dọmọ hu salamu alaykum alaji a ihu wa aleykum salaam wa rahmatulahi ah broda deji. ẹ kọjọ mẹ́ta. adúpẹ́ o bọ́ọ̀ ni sọ́wọ́ ń yá. adúpẹ́ lọ́wọ́ àlọ́. ọlọ́wọ́ gbàdúrà wa. a rí yín o sí òsì kankan. alhaji ẹ lá máa ṣàdúrà. Mm, mm, mm, ọmọ tó tẹ kàdíjà ìwọ máa lọ tó ti wá di ìrọ̀lẹ́ kó padà wá kó wá gba kéwù ẹ̀ mọ́ wà lámísì mi wá o sọ fún mọ́bìnrin kan gbọ́ wà lámísì mi wá o tètè mọ́ lọ ilé yẹn mọ́ lọ o broda Dèjì. ẹ lá máa ṣàdúrà lájì mo kó wà dúrà lẹ ẹ ṣàdúrà lẹ́yìn tá a ṣàdúrà ó ti pé ọdún mélòó ọrùn ti ń tẹ̀lé o mi ìgbọ́ pa mi ìgbọ́ po. àdúrà gba ó kù díẹ̀ ni ọlọ́run ní gbàdúrà. ẹ lára rẹ̀ rán. ara ẹni ń gbọ́wọ́ lórí ẹran. Ah, ah, ẹ gbọ́wọ́ lórí ẹran. mo gbọ́wọ́ lè ṣùgbọ́n ẹ sọ ma ẹni ẹ pa ní ojú mi. Mm, mm, mm, mo sọ bẹ́ẹ̀ àmọ́ eh, dandan kọ́ni ká pa lójú mi. àwọn yẹn mi sùúrù ọ̀hún alájì kété tí mo ṣe kúrò lọ́dọ̀ yìí àtẹ̀mí àtìyàwó mi tí mi ń ṣílẹ̀kùn ẹnu ọ̀nà ọkọ mi láti wọlé làwọn bọ́ọ̀sì ń sọ́lọ̀ náà ń sọ níbi táwọn ti fẹ́ràn jà wọ́n ní ẹran tí alájì wá yá òun náà fi ń jà. pínpínpínpínpín hmm, o tẹ́rí ẹran dúdú ẹlẹ́mìnira lè ní dúdú ẹran alájì wọ́n ti sọ fún mi bọ́ bá ti yín lébè ẹ máa yọ alẹ́ kọ́rọ́ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n ṣe jọra yẹn bẹ́ẹ̀ ni kówó mi ò jọra wọn mo ti sẹ́yìn àká nọ́mbà mi sí yín mo fún iná ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ kàn bínú yan alájì. ní àti fi ṣe sàárà àti bẹ́ẹ̀ náà ṣe sàárà. alájì kókókó là ń fari sí lẹ́yìn ọjọ́ mẹ́ta tí n bá rówó mi ẹ kàn bínú yan. brọ́dà dèjì àti bẹ́ẹ̀ náà ṣe sàárà a tún bèrè pé ṣe dúdú dúdú méjì ọmọ wa dúdú mẹ́ta ọmọ rẹ oní aráyìnrin náà máa wọ ẹran ni a ti pa ti ṣe sàrà àbí gbogbo lẹ́yìn báyìí ń ṣe ọlọ́run. Ah, ní mọ́tàlá yìí. sá. gba ọ ti débi ọgbọ́n ogun tá a sọ. mi gbọ́ nǹkan kan sá. àṣé ogun làwọn àjà láyé bá ti mọ́ ti múra sí i. five minutes bàbá tó lóun lọ kóun lọ kó padà kò tí ì dé kí ló dé. wait and hour bóyá list tẹ fún bàbá ọmọ yẹn ni ò jẹ́ kí bàbá ọmọ yẹn padà wá mọ́. list. bẹ́ẹ̀ ni. o o ara fún mi o torí mo rántí gbà tí mo gbé list yẹn lé lọ́wọ́ mo rí tó ṣe ń wò bákan bákan tó ṣe bẹ́ẹ̀ tó jára jẹ kò tiẹ̀ yé mi ló wá kàn lọ tí o padà wá mọ́ ẹ ọmọ náà hello. let me see what you're writing since. dáàdi ẹ ló lọ látẹ̀ kọ́ńsìn wọ́n gbàgbé ẹ síbí láì ṣe tissue paper ẹ́ láì ṣe tíṣù pépà ló gbàgbé ẹ síbí máa ga ọ Yétúndé bá mi wò náà bóyá mi ò rí dáadáa. ah ọ̀gá so brilliant ọmọ yìí good o. ó good. ah, ah ó good. ẹni tó máa lórí òmà ní fìlà lèèyàn kan dẹ̀ abandon rú ẹ síbí bíi tó ṣe pé ní ìgboro ń bẹ̀ yẹn àwọn ọmọ kan wà tí wọn ò mọ kankan ni bàbá tiẹ̀ wá lọ fẹ́ ó ah. a máa wá tá a máa ṣe sọ̀rọ̀ ẹ̀ náà eh, we see what we can do um, Mr. Tunde ẹ mo lọ sí class ẹ kó lọ join àwọn ọmọ ẹ we we see what we can do, do about that yeah? tẹ̀lé àǹtí ẹ. all right sir. ah wá ga ọ ó lọ ṣàánú. ní ọjọ́ kan bábá bẹ́ẹ̀ kan ṣe wá sọ́dọ̀ bàbá mi nìyẹn káwọn fẹ́ kán bá wọn ṣe àjò káwọn lè bímọ pé tó báwọn ti wà ní ọkọ ti káwọn ò pa káwọn ò gbọ́ anything dáàdì mi bá bíìlì wọn lówó. ṣáde ọ̀hún ṣe ni wọ́n. mi ò mọ̀ kò yé mi kò yé mi láti lẹ̀ ìgbà tí wọ́n máa ń lọ tán dájú mi bá pè mí pé ah, kí n wá gba owó iléèwé mi tí n bá ti lọ sí iléèwé kí n lọ san inú mi dùn gbogbo owó yẹn. lẹ́yìn orin oṣù mélòó kan lárábìnrin bá wá pẹ̀lú ọlọ́pàá láti wá fi gbé bàbá mi. àṣẹ ogun làwọn àjà láyé bá ti mọ bá ti múra sílẹ̀ mi ò mọ̀ pé. sọ àdá láìléèyàn. ọjọ́ kìíní lọ ọjọ́ kejì ọjọ́ kẹta ààrẹ níbo kò yọjú títí tí tó fi pọ́jọ́ méje. seven days. yes seven days. Ah, ìgbà tó yá eh, àwọn ọlọ́pàá yẹn máa ti ẹ̀ gbìyànjú o. Yeah, how are you? Fine, sir. Ìtùnú ńkọ́, how's she doing? She's fine, sir. Okay. Ṣó jẹun? Bẹ́ẹ̀ni, sir. Oh, that's good. Ó a drink go. I'll drink sir. Oh, fantastic. Um, ṣé gbọ́ látọ̀dọ̀ àwọn tó mú wa? sir. Till now? Bẹ́ẹ̀ni, anybody tí wàá sir. Ah, that's bad, that's bad. Hmm. well, mo believe she won't be here forever. So, ó kàn máa pẹ́ náà they will surely come for her ẹ take care very well whatever tó bá ti béèrè ẹ máa fún. wọ́n ṣe fún mi ní jíjẹ náà fún mi ní mímu wọn ò tiẹ̀ bọ́dà láti fi mí sínú sẹ́ọ̀ ẹgbẹ́ káńtà ọ̀dọ̀ wọn ni mò ń jókòó sí tó bá tún dalẹ̀ wọ́n á tún sùn sẹ́gbẹ́ káńtà yẹn ọpẹ́lọpẹ́ àbúrò bàbá mi mi mọ bọ́n ṣe gbọ́. madam mo yẹ sọ̀rọ̀ kò sí báyìí fẹ́ẹ́ release ọmọ yìí fún yín that's the honest truth we need to see the dad because ẹni tí dáàdi ẹ dupe ó ti sọ pé ọ̀hún ti tóun bá rí payment òun òun ò lè òun ò ní gbà kọ́ ọmọ ẹ kúrò níbí. ẹ jù sá èló là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nù. it's just hundred thousand naira and then látìgbà tọ́mọ ẹ ti wà ní custody wa ẹnu ẹ wò àti ń take care oúnjẹ lójoojúmọ́ almost in fact every minute ló máa sọ pé òun fẹ́ jẹun fẹ́ jẹun wọ́n dẹ̀ ń fún lóúnjẹ so àti very close to that amount gan tá à ń but à ní gbé gbogbo bílẹ̀ náà lè yín lórí àwa náà máa ṣe tiwa ń bẹ̀ so ẹ fún wa ní one hundred fifty thousand naira àjẹkẹ́ máa mú lọ. one hundred and fifty thousand naira. ìtùnú ṣé àwọn ọlọ́pàá wọn fìyà jẹ. nù mọ́. kò sọ yàrá rẹ. ẹ sàtẹ́ mind ṣé mo lè ṣe transfer fún yín. Hmm, transfer ah, no no no ẹ máa rán àwọn boys mi ń ta ẹ kó cash fún wọn. mo ṣe mú mi padà sílé nìyẹn ìgbà tá a délé ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé a bá bàbá mi nílé àbádàdì <laughs> mi tó ń wà relaxed tí wọ́n mind pé bóyá mo kú ni o àbí mo nu o <laughs> ìyẹn ló wá mú káàbùrò bàbá mi bínú bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn nìyẹn wọ́n sọ ọ̀rọ̀ tí igúnnugún gbọ́ tó fi pa lórí sí bàbá mi bàbá mi kàn ń wò ni wọ́n fún wọn lésì. ẹ náà sínsìn tó kó òdúró sọ́dọ̀ dáàdi ẹ mọ ọ sìn pé ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ló fẹ́ máa lọ èmi máa gbé ẹ lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ ṣó ti gbọ́ mi báyìí. àmọ́ tó bá wá dọ́dọ̀ mọ́mí ẹ̀ tó bá need anything màá kọ nọ́mbà mi fún ẹ̀sìn kó pè mí kó pè mí pé ah, mọ́mí o mo ní ìdìkan báyìí kankan ẹsẹ̀kẹsẹ̀ ni màá sáré wá bá ẹ̀. tó bá dẹ̀ ti di. màá kọ nọ́mbà mi fún ẹ̀sìn ṣó ti gbọ́ kó pè mí o lè lo fóònù mọ́mí ẹ̀ kó ṣàwá means kó bá mi sọ̀rọ̀. this is it kò tọ́jú ẹ̀ dáadáa o gbogbo máa kí nọ́mbà yẹn máa kí pépà yìí kó kó sọnù kó tọ́jú ẹ̀ máa gbé lọ sọ́dọ̀ mọ́mí yẹn sìn tó bá dẹ̀ ti dọ́dọ̀ mọ́mí yẹn kó tún pè mí náà pé à ó ti wọ ẹ̀gbìn kọ̀ọ̀kan ó ti yẹ bẹ́ẹ̀. bá ti mọ múra sílẹ̀. ọjọ́ wo lẹ mi ò mọ̀ pé ra ò fẹ́ pòròpòrò dẹnu àwa rore rò àwa robi rò wá wọ́n ó sì wá ń di epo yìí látàárọ̀ ìwọ ọmọ yìí epo tí mo ti ní kó ṣe látàárọ̀ ìwọ ọmọ òun ló ṣì wá ń di ẹ yìí òun ló ń ṣe dìde dúró mo ní kò ṣe pé látàárọ̀ ó ò rí ṣe ṣọ́ṣọ́ tí mo ní kò ṣe náà nǹkan. ó wà lẹ́yìn àrò. ó wà lẹ́yìn kíni. àrò. ó wà lẹ́yìn àrò àbí bẹ́ẹ̀ kọ́ ó rí kọ́kọ́ ṣe látàárọ̀ kó ṣe kó rè kó ṣe kó ṣe ṣọ́ṣọ́ sọ fún mi kó wà lẹ́yìn àrò àbí bẹ́ẹ̀ kọ́. olórí kọ̀ọ̀kan ó rí kọ̀ọ̀kan ṣe látàárọ̀ kó kọ̀ ṣe látàárọ̀ ọmọ èmi kọ́ mo bá ti yá ẹ̀ jẹ́ ṣòṣùgbọ́ èmi nìkan mo ní kí ìyá máa rówó kó fi tọ́jú ẹ o bí ṣe wà mí fọwọ́ báyọ̀ ṣeré o kó wojú mi dàdé ó gbà bó dáhùn. kí má bínú tó bá bí ẹrẹ epo yìí ń sì wàá gbé wàá gbé lọ sọ́dọ̀ ya Daniel tó bá ti wá gbé lọ ni mo ní kó gbé fún wọn tó bá ń bọ̀ tó bá bí ẹrẹ má kó omi dé jẹ́ ń gbọ́ sítórì pé ẹ ìgbàgbà náà ni mò ń bọ̀ làwọn kan gbó lọ́ọ̀ mi àwọn tí wọn mú ẹ rí wọn bẹ kí wọn bẹ káànú kí ni mo sọ fún ẹ. àwọn tí wọn mú ẹ rí wọn bẹ káànú. mo dáràn ó tún dọ́rọ̀ padà fún mi mo láwọn tó àwọn tó ọmọ já ẹ àwọn tó ọmọ já ò lọ́rọ̀ gbọ́ ọmọdé ti dà sí ní ẹ ọmọdé tó bá bí ẹrẹ tó bá bí ẹrẹ má gbọ́ olúwa fún mi wọ́n wọ́n bẹ̀ ká mi. mọ bá múra sílẹ̀ tí ò lè gbé. mi ò mọ̀ pé ra ò fẹ́ pòròpòrò dé wọ́n sọ àdá láìní àfẹ̀yìntì wọn wọn ò lè dọ́rọ̀ bí wọ́n bá wọlú ní wọn ò lè dọ́rọ̀ ṣé bí màmá mi wúra ṣé bí bàbí àmọ́ bá gbẹ́kún ọmọ rẹ̀ àtàtì wéré kí ló dé tẹ́yìn kan tí kún sí mi. ó ti dànù mà owó mi ń kọ́. àṣé ogun owó mi ń kọ́. ogun ni ogun. Silly Mari. Yeah, mommy, Bill. Yeah, yeah, yeah, yeah, yeah. Àṣẹ ogun ni ogun ni. Àṣẹ ogun ni ogun ni. Ogun ni ogun ni. Ogun ni Silly Mari Kaira. Àṣẹ. ti mọ bá ti múra sílẹ̀. gbogbo ìgbà ni mo fi máa ń lálàá aláìlóore ìtumọ̀ aláì ò dẹ̀ yé mi mo dẹ̀ ti gbìyànjú láti bá màmí sọ̀rọ̀ aláì màmí ní pé kò sí gbọ̀kan nípa aláì pé ṣe bí ẹyẹ tí ìyá bàbá mi gbé fún mi ó lóun ló ń yọ mí lẹ́nu kí mi ò dẹ̀ lè rẹ́yẹ lò nílé àwọn ah, bí mo ṣe gba ká mọ́ aláì nínú. ta ló ń sọ̀rọ̀. ìtùnú ni mà. ìtùnú ibo ló wà calm down kí ló ṣe kí ló ṣe. lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni mo ti decide fún un pé wàá máa gbọ́dọ̀ ni. ta ló ní fóònù tó fi ń pè mí ta ni. ara lọ́wọ́ ẹnìkan tó wà ládùúgbò wa ni mà. ok ó yá gbé fóònù fẹ́ nìyẹn jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. hello ẹ káàsán máa o. yes ma ẹ káàsán. ẹ káàsán ẹ jọ máa ọmọ tó wà lọ́gbẹ̀ẹ́ yín yẹn tó lo fóònù yín yẹn ọmọ mi ni ẹ jọ máa mú kó ẹ wò ó kọ̀ wà ní problem kékeré kan mo fẹ́ send card sí fóònù yín yẹn. ok ma. àti address ó máa fi wá síbi tí mo wà ṣé máa bá mi tà ok ok ma ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gidi gan ẹ ẹ ẹ wò ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àtúnlé àtọ̀nà tiyín náà ṣe. àmín ma ẹ ṣé ma ó dàbọ̀ wọ́n ní àwọn máa send card one five sínú ọ̀dọ̀ mi so tó bá ti wá tà máa fún ẹ ní owó ẹ̀ ṣe ti gbọ́. ẹ ṣe mọ. àṣé ogun ni ogun ni ogun ni ogun ni ogun ni zere marika era àṣé ogun ni ogun ni ogun ni ogun ni àṣé ogun làwa jà láyé bá ti mọ bá ti mi ò mọ̀ pé. sọ àdá láìní èèyàn àfẹ̀yìntì wọn wọn lè gbé bí wọ́n bá wọ́lù ni wọn ò lè parí. nígbà tí mo ń bọ̀ láti inú mọ́tò ń lọ dájú. ṣebí màmá ni wúrà ni wọ́n wí. eléyìí kò wọ́n ṣebí bàbí àmọ́ bá gbẹ́kún ọmọ rẹ̀ àtàtì wéré kí ló dé tẹ̀yìn kan ti kún sí mi. Ìtùnà wow wow mo ò rò plate báyìí. àmì òbú dẹ̀ ṣe beautiful tó yẹn náà ṣe mọ̀ pé owó mi náà ni ó tọ́jú ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ meanwhile like four years back kò tún máa gbé lọ́dọ̀ mi you were not like this how so I just wanna appreciate you come on don't don't don't run away come on I won't hurt you wait look look look at this look at just what is it. ìjọsìn wọn fọ fún wọn yẹn. Ah, ah, ah, <laughs> no, no, no, no. It's not up to that. I'm only joking with you. Show me kàn? Mo ṣe ń jáde lọ́sìn. Kí lo Whatever you want, I'm getting it for you. Don't let mommy know, okay? Don't tell mommy anything, okay? Um, for cleaning ẹ̀jẹ̀ for mọ̀ sugar. No, no, no. Don't tell mommy anything, okay? All right. ìtùnú kí ló ṣe é tó yáyò kò sí ibà tó ń ronú ṣó o lọ lé ni. kí ló ṣe é ṣé torí pé tòkun wò sí bí báyìí sọ fíìmù náà mi ni sọ fẹ́ ẹnìkọ̀ọ̀kan. ọkọ àǹtí mi ni òun fẹ́ yé mi mọ́ ní bó ṣe máa ń ṣe máa fọwọ́ kàn mí bákan bákan máa fọwọ́ máa jẹ mí lára òun fẹ́ yé mi mọ́ òbí dẹ́ ń bá mi fún nǹkan tí mo lè ṣe. ṣó lè ṣe nǹkan kan fún mi kúrò níbẹ̀ torí nǹkan tó o lè ro tó ẹ̀tọ́ tó lè ṣẹlẹ̀ sí ẹ̀ tó tó bá kúrò ń ẹ̀sìn rẹ̀. máa wọlé mọ nǹkan tí màá ṣe sí. nàìjíríà máa wọlé. see my love sori baba god o ṣètò yìí mo gbé e sókè jọ mo fi bẹ́ẹ̀ torí tọ́lọ́rọ̀ mm. as you are going now mm-hmm. if i call you once pick my call twice please because this your business business of eighteen dollars no ṣe bá débẹ̀ yẹn tó ní ma pick call me i will not see please pick my mm, call. stop ṣe bá ti sọ gbélé inú ilé náà bá tó máa pè mí so you are not trusting me. i do i do i do. Uh, my love ẹni tí ma mí ìsìnjú nílé ìdílé sórí ìwọ mi tí ẹ rí tí ẹ rò rárá. àánú mi ò come on yeah, say bye to mommy say mommy bye bye. say bye to me. tell me. tọ́jú ọmọ mi. of course i will you should know. let me go buy you sweet yeah. I should buy you biscuit. Mm. <laughs> Ah! My love. Mm-hmm. I'm gonna miss you to be ah, on my station. You know that. Come on, come on. Stop. I'm sorry, sorry. sorry, See later, she wait, wait, wait, wait, wait, wait. Ah, ah, <laughs> All right now. Mm, blush. Touch your mommy. Of sorry. course, I'm. Agbaya, it's no. So you read everything. Àwọn toiletries bag mi, o I read it. Good. And all our shoes, right? Yes. Okay, it's okay. Let me see your baby. Would you explore? Let me see your picture. No, no, my baby. Mommy, mommy's never. Would you be okay? Come on. All right. mm, my love. I didn't know what contract we should put me back. Of course, of course. We'll do that. Babe, you follow my direction. All right. Yeah. All right. Amazing. Come, come, come, come. See, listen, just, just, listen, just, just, just calm down and shut up. See, if you tell anybody, I'll kill you and I'll bury you. Don't say anything. Just lie down like this, like, mommy, calm, calm. Just, just like that. Just like that. You, you, come, come, come, come, come. Are you, are you, are you mad? Come, come. Baby, what's up? Um, what happened to your flight? Are you not going again? No, no, no, no, no, no. There's nothing. No, there, no, no. See, see. Why you left, um, no. Um, see, uh, uh, uh. let me explain. See. Immediately tó jáde, màá gbọ́ pé ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi e o I was just like ẹsẹ̀ mi e. I first checked the kitchen mi ò anybody bẹ́ẹ̀ no kì í ṣe e, no ó ní apá mi sorry she said apá mi o apá mi I was like apá mi apá mi what is wrong with your apá so when I to check ma rí pé you see this man look at this man Only you ó ń so I'm just trying to massage it for her. ìtùnú. Baby! No, no, no, stop. It's a Stop! No, you stop. Is that not playing me again? Stop! Baby! Yeah, what is going on here? No, there is nothing. I said what is going on here? No, oh, no, no, there's nothing. Ah! Baby! What? What, is going on here? I said what is going on here? What is... Ah! What is... I shall dálẹ́yìn mm-hmm. àlọ́ àdàbà sun wọn aráàánú ọlọ́run gbà ẹ má pẹ́ èmi náà fẹ́ lọ pèpè ara mi. ok um, ìwọ náà máa pẹ́ o so have a wonderful day. ẹyẹ tó dálẹ́yìn ok then. bye. mọ́mí Tòkunbọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ tẹ́lẹ̀ lórí academic pursuits ọmọdé mo lérò pé abẹ́ta kàkó sọ fún mi why are we keeping it from her. Ah, it's fine ó dá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé òun náà kúkú ń ṣe kókó mọ́ so ìgbàwo náà là ní padà sọ fún it's fine ẹ jẹ́ ká sọ fún. Tòkunbọ̀. Um, sir. your mom and I have a big surprise for you. Mm-hmm. Um, yeah we have both concluded pé kó wá lọ continue education ẹ abroad. Oh, Daddy, thank you very much, sir. Daddy, no, thank you, thank you, mommy, thank you. Um, Fine. Ìwọ náà kì í ṣe ọmọ yes. But Daddy, what about? Um, <laughs> <laughs> ṣebí mo sọ àwọn náà ti mọ̀ pé bó ṣe máa padà já sí náà nìyẹn anyways you are both going together ẹjọ́ ń lọ ni. Oh, thank you, thank you very much, sir. God oh, bless. Thank you very much. Ṣọtiri um, ní ilé ayé gbogbo iṣẹ́ tá a ṣe tá a fọwọ́ mẹ́rẹ̀ wá jẹun torí ọjọ́ ọ̀la wa ni ṣọtiri yẹ. Àmọ́ ọmọ dáadáa lẹ́yìn méjèèjì. Again, we know you are our future àdèjẹ́ kí afẹ́ ayé have the best of us làwa náà ṣe plan for our future. Daddy, thank you very much. I appreciate it. Ìtùnú. Ah, Ọlọ́dẹ èrò ló ń bọ́ nìyẹn. Àbí o. So go and continue with your studies. Yeah. Hello, mom ẹ káàsán mà ẹ káàsán mà ẹ kó ọjọ́ mẹ́ta mà àwọn mú wa mà ok mà mọ mọ́mì mọ́mì ọ̀rẹ́ mi yẹn tó kún bọ̀ ó sọ pé àwọn fẹ́ pín mi ó fẹ́ bá ń sọ̀rọ̀ lórí àwọn kọ̀ọ̀kan ó fẹ́ rán mi lọ sínú òyìnbó kí n bá lè continue education mi ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ dáadáa ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá mi bá wọn sọ̀rọ̀ dáadáa ok mà ok ẹ ṣé mà. hello eh, èmi nìyẹn o ẹ̀lẹ́ ó fẹ́ lọ lóyìnbó ṣó fẹ́ lọ máa gbálẹ̀ ń bẹ́ àbò fẹ́ lọ máa lọ ta. ah mọ́mí sùúrù ẹ rọra ẹ ní sùúrù máa. gbogbo ẹni tó bá rò pé òun máa mú lọ lóyìnbó bá ogun máa pa ogbó yín ẹ máa ṣorí burúkú pọ̀ ni. ẹ ní sùúrù èpè yìí pọ̀ ah mọ́mí sùúrù. ọmọ olórí burúkú tí ò gbọ́ràn létí ò gbọ́ràn ta tó ń sàkiri ta ní sísùkù tí o sí mẹ́ ọ wá ẹ wo bí ṣẹ́rí tí ń bá fi tinútinú ṣe èpè fún yín wà láì ní jí làárọ̀ la. ẹ ní sùúrù máa ah, kí ló dé ìpè tẹ́ iṣẹ́ yìí pọ̀ máa. bẹ́ẹ̀ mo sọ fún yín ogun ló máa pa yín ló máa pa gbogbo plans yìí. ah mọ́mí tùnú ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù èpè yìí pọ̀ ẹ ní sùúrù oore la fẹ́ ṣe. ṣé mo tọrọ owó lọ́wọ́ yín mo ní ká ẹ mú lọ ni ẹ̀yin ẹ tíráyẹ̀ ẹ tíráyẹ̀ sẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ní jèrè láyé yìí ẹni jèrè láyé ẹni jèrè lọ́run tírélà ló máa gún yín pa. ó dẹ má bínú ẹni sùúrù ẹni sùúrù mo ti gbọ́ yín mo ti gbọ́ ẹni sùúrù mo ti gbọ́. yes apá yín mọ́nu mọ́tò yín bẹ́ẹ̀ mo sọ fún yín mi ò ṣe ní ṣépè èmi ọmọ ọmọ yín lẹ́pẹ́ mo fẹ́ mu travel ni ẹ fẹ́ mọ́ ọmọ lọ ṣolóṣó ẹ wá ń sòṣì ọ̀rọ̀ ẹlẹ́yìn ogun tẹ̀lé ọmọ yín lọ kà ogun ló máa pa yín sọnù. Ah kí ló dé lè pé tó yìí nítorí pa fẹ́ ran ọmọ ẹ̀ lọ́wọ́ oríṣiríṣi ẹ̀dá mà ló wà o èmi máa jèrè ọmọ tèmi lágbára náà tóun ò bá fẹ́ jèrè ọmọ ẹ̀ ọwọ́ ẹ̀ ló kù sí kí ló dé ọlọ́wọ́ máa jẹ́ kó rí ibi mọ́ wa lọ́wọ́ ó sì gbà tọkọ mi bá dé. What's up? pé mọ́mí ò sọ gbogbo ọ̀rọ̀ tó sọ fún mọ́mí mi sí gbogbo ọ̀rọ̀ báyìí ò ní ṣẹlẹ̀ ìtùnú wọn náà mọ̀ pé mo fẹ́ ràn lọ́wọ́ rẹ mi ṣé mo Mr. Fakere tó jẹ́ pé wọ́n máa ń lọ́wọ́ yẹn bóyá kò lọ bá wọn bóyá ó lè ṣèrànlọ́wọ́ díẹ̀ fún ẹ ọ̀rẹ́ mi <laughs> mo mú yìí mọ́nẹ̀jì oṣù ti gbọ́ ìtùnú ìtùnú kò ń ṣẹjú àwa lọ o i wish láti ràn ẹ́ lọ́wọ́ o ṣùgbọ́n ìyá ẹ̀ ló náà wò fẹ́ kó ṣoríire so there is nothing we can do. hey Tokunbo get inside get inside my friend. àṣé ogun ni ogun ni. àgọ́ yín títí títí ìyá wa tẹ́ ẹ̀ gbé bóyá ń gbà mo lọ sọ́jà àbí bóyá mi ì mọ mi ẹ mo gbà mí ìwà kì í dún jáde. ṣé ẹ rí mẹ́wàá ń bẹ òyà wa mẹ́wàá ń bẹ nítorí ọmọ yín tẹnu làlákàlà ìtùdún. torí ẹ mo ṣe pè é. báwo wà ní. ṣé ẹ wá rí ohun tá a ṣe sí ọmọ yín tẹrí yẹn òun òdílé yín o. bẹ́ẹ̀ ni. pàápàá pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọwọ́ rẹ̀ ni wọ́n ti máa gbowó. ìtùnú. bẹ́ẹ̀ ni. ọwọ́ ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti máa máa gbowó. bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ bó ṣe rí mi. mọ̀ pé àwọn ẹ̀gbẹ́ àtọrọ owó lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ bó ṣe rí mi. ẹ kí lè lè bá a ṣe sí ọ̀rọ̀ yìí ẹ jù lórí hmm, Ọlọ́run. Ah, ìgbà tí mo dọ́dọ̀ máa ń lò kàkà kó sùn láàárọ̀ ọmọ rẹ̀ àjẹ́ ṣe ló ń de sí i ṣé bí wọ́n sọ wípé àbígbẹ̀yìn òun ló máa ń gbádùn ìyá ọwọ́ ti ní orí bẹ́ẹ̀ òdì àdá ni òdì àdá ńlá pátápátá gbáà ni experience ọ̀dọ̀ màmí is nothing to write about màmí bú mọ́ mi débi pé gbogbo ìgbà ló máa káṣọ fún mi kí n fọ tí n bá faṣọ màmí tán má tún fọṣọ àwọn ẹ̀gbọ́n mi mo ti wá wò pé àbí dáàdì bí ṣe mistake gbé mi wá sọ́dọ̀ màá mi pé bóyá kò ń ṣe àwọn ọ̀nà bí mi nígbà tí nira ìsú mi ní ọjọ́ kan. ó dà pé lórí burúkú ni ẹ́ ìwọ tó jẹ́ ipá ẹ̀ ti bàjẹ́ ní ìmọ̀ tó mú mi lọ fún lórí burúkú èèyàn tí mo wò títí tí mo lọ bímọ fún gbájú ẹ̀ tí bàbá ẹ̀ ṣe kí ló ti bọ́ sínú ẹ̀jẹ̀ orí ipá ẹ̀ ti bàjẹ́ ẹranko wọn ni ẹ ikùn mú ló máa ń kọlí ẹ èmi gan ẹsẹ̀sì pé kò dúró pẹ́ńbí tó ìgan tra ìgan èèyàn kéènì bíbélì sọ fún kéènì ó ní ìsáǹsá àti alárìnkiri ló máa jẹ́ ìwọ náà ti jọ ìwọ̀n báyìí kọ́ni burúkú jáde kókun pa ẹ mọbi tó ń lọ báwọn ẹkọ lẹ lóyún bá àmàlà lọdà àbí ló kàn ayé kókun pa bí tó ń lọ kó pa gbogbo ẹnìbọdì mọ ẹ lórí burúkú àsìkò tí ló bá lọ ń kọ́ tó bá lọ sọ́dọ̀ ń lọ ní wàá lọ lóyún fún mọ́là àbí àbí kọ̀ǹdọ́tọ̀ kan ẹlẹ́dàá wọn wá pè má ní kò gún pa ẹ́ ó pọ̀ mọ́tò ẹ̀ṣẹ̀ bí kò pa ẹ́. ròdénú àwa rore ro àwa robi ro wa. ìtùnú ṣọmọ reason ta fi gbà nítorí Mr. Fakeye they gba trust Mr. Fakeye gan and I know that you you will be a good girl ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mo là á lè fún ẹ tó máa ṣe make sure ṣe wọ́n o kí school bọ̀ sí bá dé má sọ fún mi pé o sùn lọ previous ọmọ ọ̀dọ̀ tá a gbà pé màá ṣe ń sùn lọ nìyẹn please i'm begging you There kí ló rí sí. wa mi ò ní problem pẹ̀lú ẹ̀ ah, since mo ti sọ pé àtọ̀dọ̀ mr fakaye mr fakaye sá mọ́ and uh, the only thing tó kàn bá ṣe fún mi ni pé sórí àwọn ọmọ mi mi ò fi wọ́n ṣeré ṣòtúgbọ́ wọn ń ná ọmọ mi o wọn ń ná ọmọ mi o á dẹ̀ sọ pé nǹkan ló ṣe wọn o torí tí wọn mo ṣe ń bè yẹ. tó bá ṣe náà kó má nà. ó sì máa ṣe é nílé mọ́tò wọn ti ṣe é. it's okay it's okay ìtànà tí ó gba àwọn aṣọ tó ń wọ èmi ò láìkẹ́ ó ti fún ẹ jù náà wọ́n ní ìrísí ni wọ́n ní sọ ní lọ́jọ́ tó bá dé tà ń àwọn tó yẹ kán kẹnu sí náà máa kẹnu sí ẹ tí bá ti jáde máa aṣọ fún ẹ ṣùgbọ́n àwọn nǹkan tí mo ní kò ṣe lọ ṣe. ẹ ẹ ẹ ẹ máa sọ ti yẹ láàrin ẹ máa fi ọmọ mi àfẹ ok o tún máa lọ ṣùgbọ́n. ìtùnú ìtùnú mo ní ta ló wà nù píṣọ yìí ah, ṣé kí ló bá jẹ mo ṣáà ti rí abọ́ mi. ìtùnú ṣé o ò lè sọ̀rọ̀ ni ọkọ àǹtí mi àtàǹtí mi ni sà. Um, come again ọkọ àti ẹ àtàǹtí ẹ ló wà níbẹ̀. jẹ́ dídúró ọkọ àǹtí ẹ ni àtàǹtí ẹ ó mú ọ dáadáa bí ó mú ọ rí dáadáa ó mú tó ń gbé ó sì mọ tó ń gidi sí ah, ṣé o mọ̀ tó máa ṣe fún mi jẹ́ kí mi jáde lọ́sìn but bá mi sọ pé ọmọ yóò lọ sí anywhere títí tí màá fi dé ṣó ti yé ẹ. ó ti àwọn yé mi ó yé mi ó ṣe. ìtùnú ó mọ wọn dáadáa ọkọ àǹtí àtàǹtí ẹ ni wọ́n lọ jókòó ìtùnú mi ní kó lọ jókòó. àṣẹ ogun làwọn àjà láyé. ìtùnú mi ní sọ pé mo ń bá mi ò mọ̀ pé ra ò fẹ́ pòròpòrò dẹnu àwa rore rò ọ́ robi rò wá wọ́n sọ ọ́ láìní èèyàn àfẹ̀yìntì wọn wọn ò lè gbé wá ró. nítorí nítorí. Itunu! Pamela, where is Auntie Itunu? Ṣebí bàbí àmọ́ bá gbẹ́kún ọmọ rẹ̀ àtàtì wèrè. Kọ̀wé. Kí ló dé tẹ̀yìn kan tí kún sí mi? Zina. Mo fẹ̀yìntì yín, ẹ ò lè gbé mi ró. For you. Àṣé ogun ni ogun ni. Ẹ ọ, polisi ọ̀sán, ẹ bá bọ̀, ìyá mi please àtẹ̀sà ẹgbẹ́ ìṣe ọ̀hún tá a sọ ọlọ́pàá ti dé. mo pe káàkiri ń sìn. àlọ́ tó ń pe káàkiri. nítorí ni mo ti chẹ́kì yàrá ẹ̀ ibi tí mo ní kó jókòó sí ni o. òye pàmílẹ̀ wa ló lọ ra ṣe sí o. nta kí ló ń pè fún sọ́ni fọ́ọ̀mù mi kí ló ní láti pe ọmọ tí mo ní kó má jẹ́ kó lọ bì kankan bó ló wà pé. ọmọ ni mo ń sọ òun ló lọ ra sheet bọ ọwọ yóò máa padà wálé padà jẹ́ ká ní sùúrù. díẹ̀ ṣó wa òkè ṣó mọ nǹkan tó wà at stake ṣáà fèsì ẹ̀ látọ̀dún tá a ti wà yìí ó wá ń sọ fún mi pé ìtùnú lọ́ra ṣe ti bọ̀ nígbà tó mú nǹkan abẹ́ ìtùnú ìtùnú. Is it now now? Ìwọ ọmọbìnrin yìí. Jẹ́ ká ní sùúrù ló máa padà wá. O dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. O disappoint me how could you. mo sọ fẹ́ pé mò ń bọ̀. bóyá tẹ bá ti rí bóyá kẹ pè wá lọ́fíìsì so máa get back sí mi. ẹ ṣe ẹ ṣe rántí. ẹ ṣe gbẹ má bínú ṣe gbọ́ ẹjọ́. gbọ́mi lè rí when nothing to news going on why can't you call me why can't you call me. di ẹ má bínú torí ọdún ṣé ká máa fàdúrà torí ó máa padà wá àbí kí sáyé lọ wò ó nù. díẹ̀. ọ̀rẹ́ mi ṣé òun wò mí níran ni wọ́n máa wò mí níran báyìí ẹ́ obìnrin tó wà ní restaurant lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ń bẹ̀ yẹn a ló fohùn sílẹ̀ ohun tó wá fi sílẹ̀ ni wípé anybody ohun nílé wọn pé fúnra ara everybody ló máa kó gbá wọlé ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. ó fi sẹ́nu. ó ju bẹ́ẹ̀ lọ a ní ní street kẹta tó dọ̀ wá yẹn ìyá tó ń ta rice níbẹ̀ yẹn ó ti kó gbá wọlé pátápátá obìnrin tó tún wà ní the next street tó ń tó ń jẹ ibo òun náà ti kó gbá wọlé kó o tó bẹ́ẹ̀ bàbá ń bá rí wá gbọ́ obìnrin tó ń ta tuwó lálẹ́ tó tábà fẹ́ wọ síríìtì nìyẹn ó ti mọ̀ mọ̀ mọ̀ mọ̀ láyẹn ti kó gbá. kí ló wá lè tó yẹn ṣó ń tajà dálẹ́ ni. títí dago méjìlá yá kì í sùn ni. ṣé yẹn náà ló wá kẹ́ mi sókè fún. o má jẹ́ kọ́rọ̀ mi dòkété tó fi jà sẹ́yìn tó dé wájú alátẹ tó wá káwọ́ mórí mm. ah, ọ̀rẹ́ mi ṣàánú mi. o serious rárá ah, mo serious ṣé o ló wá ń ṣe é báyìí ah, ọ̀rẹ́ mi ò mọ tí mo bá sí kò lè tó yẹn jọ lọ sinmi ara ẹ ó ṣàmọ̀ pé ibi ìbàyìí ló kéré jù níbi tí mo ní ó ṣàmọ̀ àwọn ilé oúnjẹ tèmi náà eléyìí ló kéré jù ó mọ náà wò ó òròmí tó ń jó ẹni tó ń lùlù fún un ó wà nísàlẹ̀ odò tó bá di lọ́la màá mú ẹ lọ síbì kan. ọ̀rẹ́ mi. a ní màá mú ẹ lọ síbì kan tó bá dọ̀la. kí ló ṣe wá tàlẹ́ máa lọ báyìí. ooo a ní màá mú ẹ lọ lọ́la fọkàn ara ẹ balẹ̀ kó lé tó gbogbo bó ṣe gbé yìí màá mú ẹ lọ lọ́la fọkàn ẹ balẹ̀. ẹ̀yin Fatima máa wo owó yìí eight thousand ni kò lọ sanwó onígàrí má sanwó mi nù o kò dẹ̀dẹ̀ ń sìn sí yín o. ọ̀rẹ́ mi kò bá wù mí kájọ máa lọ báyìí o bó ti ń kà mí lára o. sọrí bójú ọjọ́ ṣe rí bí bá gbé fún mi owó tí n fẹ́ kó fún ẹ̀yìn. kọ́kọ́ lọ fún bàbá ẹlẹ́ran ọlọ́jà tó bá ń wù ẹ́ kó sẹ́ pé ńgbà tó ń bọ̀ lọ́nà òun ta sí ẹ lójú ò ríran mọ́ ló bá dọwọ́ mi nù má wálé o okúnkún mẹ́ńtó ní má wálé o mo dẹ̀ sọ fún bàbá ẹlẹ́ran pé ẹran mi ò gbọ́dọ̀ dágó méjìlá o kó tètè gbé wá o ó yá alẹ́lẹ́ dìde mo wí tó o má sọ ọwọ́ mi nù o gbogbo ayé ń gbọ́ ń sìn. Ìtùnú. ejò mà ní ẹ o ò ṣe nẹnu fún ṣé rí ìdí tí wọ́n sọ pé kò dákẹ́yọ̀ máa ṣèyàn olóore gọ́ngbà mí ni ó dẹ̀ fẹ́ sọ mí ní orúkọ burúkú báwo ló ṣe wá rí ṣọmọ kọ́kọ́ tó gbẹ̀ wọ́n béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ mi pé ṣé ọmọ dáadáa ni ẹ́ ṣé ò kì í ṣolè ó dẹ̀ sọ fún mi pé ọmọ dáadáa ni ẹ́ èmi náà dẹ̀ tún jẹ́rìí sí ṣé bó ṣe kó wá sọ fún mi nìyí mi ò jalè sa mi ò jalè ń ẹ ẹ kò ń ṣe dandan kó jalè kí ló ṣe é tó sá kúrò lé wọn. ìgbà tó ń pè mí ní ìjọ kan pé kí n wá wo ábọ̀mù kan lórí tébù mi kò dẹ̀ pé ẹ̀nà ń béèrè pé ẹni tó wà ń bẹ mú láwọn àwọn àǹtí mi ni wọ́n. gbogbo ẹ pátápátá lọ sọ fún mi tí ò bá ṣe pé torí àwọn yẹn tiẹ̀ ní trust díẹ̀ nínú mi ṣọmọ kan tó ju tèmi ní ò bá rí báyìí ṣọmọ kan tó ò bá kó èmi sí báyìí kì í má bínú ṣojú mi náà ẹ má bínú. ẹjọ́ tèmi ni pé mo ṣe é lànà àbí. ẹ̀rù ló bà mí. ẹ̀rù ló bẹ̀ ẹ̀rù bẹ̀ ẹ̀rù yẹn ò bẹ́ nígbà tèmi ń ṣàánú fún ẹ tí mo mú ẹ lọ ṣiṣẹ́ ẹ̀rù wọn bẹ̀ nígbà tí wọ́n fẹ́ bú ọtọ́ ẹ kó sá wá sọ́dọ̀ mi kó tẹ̀ má lè wá sílé mi kó sọ fún mi láti iye jọ́ ètò ti kúrò lé wọn. ẹ má bínú ẹ má bínú sá. ibo ló wá ń sìn kí ló ń ṣe ọ̀dọ̀ màmá ìyàkó yóò yẹn ni mo ti ń to oúnjẹ mà báwọn òṣìṣẹ́ oúnjẹ. ọmọ ìyá olóúnjẹ ni ẹ sìn àwọn ganan fún wọn rán mi níṣẹ́ pé kí n bá wọn lọ fún kọ́sítọ́mà wọn. o nílò láti wá rí mi lé o ọ̀rọ̀ wà gan tá a máa sọ. màá wọ sà màá wọ ṣébi tẹ ṣe ń gbé náà ṣe. ìbẹ̀rẹ̀ mo wà. ok sà màá wà màá wà sà ẹ báwo wá ni àwọn mr and mrs ogunléyè báyìí. àwọn ti travel out wọ́n ti fi ẹ̀wọ̀ àtẹ̀bí ẹlẹ̀ wọ́n ti fi ilẹ̀ fọlọ́hún wọ́n ti fi ilẹ̀ fọlọ́hún wọ́n ti travel out. àwa lè wá rí yín sà ṣé mo lè wá níbi sátidé ìgbàkúgbà tó bá fẹ́ wá jẹ́ kí n mọ̀ kó má bọ̀ mo wà lé. ẹ má ló ń ṣe lórí pé yẹn ò ṣe tó máa ṣe lẹ́nu pé yẹn ò ṣe ah, kí ìbùkún rọ́bìṣì. àwọn oṣù tó bá ti bẹ́ẹ̀ tí lára ti sún máa ń ṣe bí ìbùkún wọn ní kí àwọn òní. èmi á lọ yọ ọmọ òbí mi á lọ ọdún ní ìṣòro ní ìṣòro. Ay, bàjẹ́, mo ṣe ọ̀rọ̀ gàṣà, mo ṣe ọ̀rọ̀ gàṣà, mo ṣe ọ̀rọ̀ gàṣà, mo ṣe ọ̀rọ̀ gàṣà. Ìbàjẹ́, mo fi bọ́ọ̀lù tèmi ti bá rí. Ayé ẹ̀jẹ̀ bàjẹ́ tó tọ̀. Ṣọ́tún ní báyẹ̀ ti bàjẹ́ báyìí. Ayé ẹ̀ ṣọ́tún ní ti bàjẹ́ báyìí. Ṣọ́tún àwọn ìṣẹ́ fọ́nká. Bẹ́ẹ̀ láyé ẹ̀ ṣe fọ́nká. Bàtìmọ́ pẹ̀lú ṣé nígbà tó o kú ọ̀dẹ́ kò lè ṣé gbà tó o kú ọ̀dẹ́ kò wọ́n sọ́sọ́ pé mo jẹ fámìlì ọdún gbèsè wọ́n sọ bẹ́ẹ̀ lókè wọ́n fẹ́ sọ́mí lórí gbèsè wọ́n fẹ́ sọ́mí lórí gbèsè onígbèsè olùṣọ́ ọ̀dẹ́ ti dà sí ọmọ ìranù ọmọ méje rèé dé ìwọ ó tọ́jú ọmọ rí ó di lọ́dún kan ló máa fi ṣiṣẹ́ àwọn máa bẹ jẹ ìwọ ọmọ àti játijàti o fẹ́ sọ mí lórí gbèsè ni wọn lọ sí mi ni àwọn ará ìsìnkú wọn rán mi sẹ́ni ẹ̀tí mi ìjíṣẹ́ olóṣù ọmọ játijàti ọwọ́ ẹ̀rọ ìlẹ̀jẹ̀ orí ẹ̀yìn máa fọ́ ìgbà tó ń ṣàkóso òun ṣàkóso òun ṣàkóso ẹni mi. àṣẹ ogun ni ogun ni. Seliye Malika. Ṣé kò sí ọba nílẹ̀ ti jẹun mọ́? Ọtún tún ṣá. Tún gbàgbé. Náà mi lè mọ̀, ẹ̀ka bọ̀ mọ̀. Olórí kù sí ọmọ mi. Mo ti sọ fún Pàṣẹ. Kí ló ń sọ? Kí ló ń sọ? Kí ló ń sọ? Mo sọ fún wa ẹ̀kẹ́lẹ́ lọ́dún ọ̀sẹ̀ ọ̀kú. Kí ló ń sọ? Kí ló ń sọ? Kí ló ń sọ? Mo sọ fún mọ́mí. Olórí kù sí ọmọ mi. Gbogbo ní akéṣì. Mo sọ fún mọ́mí. Ọmọ bí ọkọ̀ gbogbo àwọn tó pọ̀ ìfún mi. Mo bá tó ti fún ọmọ mi. Ẹ má bínú mọ́ wọ́n sọ fún. Ẹ ẹ̀yin méjèèjì mo ti máa fojú ìwà ayé mi ò bá lọ ṣe sí àwọn yìí mo ṣe àtúntò kó máa ronú ibà máa yọ ọdún mo sọ fún ẹ mo sọ fún ẹ náà ó ti máa kunra mọ́ mi sí mo ṣe àtúntò fún ẹ. wàhálà yìí ná kí ni gbogbo wàhálà fúnra yìí ń kí ni gbogbo eléyìí ná. ṣé bí wọn náà rí wọn máa fọ gbogbo àwọn fún mi ni pápá ah, ah. àwọn tí kọ́sọ́mà fi ń jẹun ló fọ. kí ló rí. bí ọmọ ah, mo lè tún sọ pé. àpàdé yẹn mo ẹ bàjẹ́ bàjẹ́ alẹ́ tí bàjẹ́ jù. ó ti ń jẹ bí máa fi sanwó àwòye. ẹ má imagine wọn ní tí ẹ máa fàjẹ́ rà ajé nìyàn fi pa tí wọn pàjẹ́ ọ̀rẹ́ mi torí ọlọ́ pàtàkì àwọn àwọn eléyìí ń tà lọ ibi táwọn ọjà máa lọ ọlọ́. ṣùgbọ́n màá dé wá bẹ́ẹ̀ o màá dé wá gbà ẹ́ kó múra mi lẹ̀ o màá dé wá gbà ẹ́ yà lọ. ṣebí abiyamọ nǹkan tí kún sí mi. ṣé ìtùnú tèmi mọ̀ lélẹ̀. kì í ṣe tùnú táwa ni ta ni. ìtùnú kàn ní. èmi náà ni mà èmi ìtùnú náà ni mà ìtùnú. Ah, ah. ó ga ọ báwo ni mm. jókòó. Mm. Mm. dọ́tí tọ̀nà sówà lára ẹ̀ mo ti mọ̀ kí ní mákọ̀ọ́rin lòún wò ṣé ń gbà ẹ lọ tó wá ń gbàgbọ́ ṣé bí wọ́n ṣe rí ten years ago rèé so o wá expect fẹ́ pé ìtùnú sì máa rí kékoló bó ṣe rí ten years ago ló máa rí sìn. Eh, ẹ má sọ yẹn kí ni ẹ má sọ èmi mo ti wá di useless husband tó pé màá fẹ́ gbé ọmọ wọlé tí mi ò ní mọ̀ kan tí mò ń ṣe. i'm not saying that now. Hmm. Ah, ah. ojowu. ẹ̀yin obìnrin ló ń jowú. Mm, báwo ni jàre my dear. ó fẹ́ wá gbére lọ́dọ̀ wa ó ń wáṣẹ́ ni ó dẹ̀ fẹ́ lọ́ọ́ sùkúl sí i pending the time hmm. tó bá máa fi máa wá iṣẹ́ á wà lọ́dọ̀ wa bó ṣiṣẹ́ ilé a máa ṣe ìwọ òkú gbélé torí ẹ̀ mo ṣe mú wá. òkè o ṣé mo lè fọkàn tán ẹ ṣáá ṣé ìtùnú gbà yẹn ṣáṣì yẹn ṣá àbò ti yí padà. Hmm. so tí n bá sí around kọ́kàn mi balẹ̀ pé ilé mi ṣèbàbí. má fọkàn balẹ̀ ní kò lè wọ́ọ̀tì báàkì ẹ̀ nǹkan bó nǹkan ló máa ṣẹlẹ̀ ṣé èmi ni mo ah! ẹ ní wàhálà o ẹ ní wàhálà obìnrin o. bó tiẹ̀ ṣe kan péré jọ tó lọ lọ mí ní bèrè kejì jọ. mo fi inú tán yín ni. ìfi inú tán kí ni ìyàwó mi ò sí nílé láti ìjọ yìí o mọ ma travel o èmi àti ẹ̀yin nìkan náà ni all the time àwọn ọ̀rẹ́ ọtí ẹ̀lẹ́fẹ̀lẹ́ bá rò pé bóyá àwọn gan ni ìyàwó gan nulẹ̀ o wa sọ̀rọ̀ fínútọ̀ fínútọ̀ mo bẹ̀ ẹ́ bó ti ṣe nǹkan jó olùjọ wo mi gbogbo kan tó kú kọ́ra yìí ni. ọ̀dà mo ti gbọ́ o lè máa dúró lé báyìí o o lè máa dúró lé o wọ́n náà jáde síta kó nẹsẹ̀ síta kó wá ṣẹ̀ṣẹ̀ náà èèyàn dẹ̀ máa rí ẹ lórí ojoojúmọ́ two four seven wọn àjókòó wa ló ń kàwé nulẹ̀. màá ṣiṣẹ́ sá kò síṣẹ́ tẹ bá mi wá tí mi ò ní ṣe. iṣẹ́ tíṣì lèmi ń ṣe mi ò níṣẹ́ mi ò dẹ̀ lè tíṣì torí ò ní sátífíkẹ́tò ìkàwé. máa ṣe náà nìyẹn ẹ ọyẹ dìde jọ dìde dìde dìde dìde mi ò dìde kò ní dá kò ní dáhùn kò ní dáhùn ẹ ní bó ṣe ṣe ẹ ní bó ṣe ṣe dìde jọ ẹ ní ẹ ní. ẹ káàárọ̀ mọ. àárọ̀ orí burúkú wo ó jẹ̀bi ẹ ní bó ṣe sùn ó kẹ́lẹ́ sọ pé òkúrọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bá àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ tún rí ọmọ ojú ọ̀rọ̀ lẹ́ni tó fọlá níyọnu ó sùn ó tún tọ́ tẹlifíṣọ̀n sílẹ̀ ìmọ̀jú lọ́sàn-án gangan gbàgbé ni gbàgbé sùn lọ. kéne ṣọdọ mi yìí gangan ni mo tẹ máa dì pẹ̀lú ẹ. àjọ máa má ṣe bẹ́ẹ̀ jọ torí ọ lọ mo síbi tí mo fẹ́ lọ wọn kò síbi kan. sọ́ọ́rí ẹni ìgbọ́gbà mi burúkú tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn ẹni ni mo máa lé jáde ẹni ìlú máa ń gbà ẹni ìlànà mi yẹn máa lọ lára ẹ tó wá gbà ó olúwa o fìjà fáwọn tí bá mi jà ọyẹ bá mi kó tó ọyẹ fìjà fáwọn tí bá mi jà ọyẹ bá mi kó tó wọn ọyẹ ọyẹ bá kó tó wọn bọ́lú kó tó èyí ìrònà lẹ́yìn o èyí ìgangan ni mo lọ gbẹrù ẹ mo lọ gbẹrù ẹ. ẹjọ́ kó síbi tí mo fẹ́ lọ ẹjọ́ kó síbi tí mo fẹ́ lọ mọ ẹjọ́ tó lọ lọ. ẹjọ́ kó síbi tí mo fẹ́ lọ kó síbi tí mo fẹ́ lọ. gbẹgbẹ ọlọ jùmọ jùmọ jùmọ ọlọ gbẹgbẹ ọlọ rẹ kò síbi tó fẹ́ lọ ẹ gbàgbọrọ ń bọ̀ lọ́wọ́ ẹgbẹ́ ẹ wà ń bọ̀ náà wà wo inú kìlọ̀ kọ̀ làwọn ẹgbẹ́ ìgbé inú omi làwọn ẹgbẹ́ wà ó yẹ pé obìnrin fẹ́ lẹ́ kó má ọ̀nà rẹ̀ má jẹ́ kó bíbi jù báyìí lọ má jẹ́ kó bíbi jù báyìí lọ bẹ́ẹ̀ dẹ́gbẹ́ dẹ́gbẹ́ ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ dábàá. ǹjẹ́ mo fẹ́ gbogbo ìṣẹ́rí mi ọ̀sẹ̀ méjì tí mo ti ṣe lọ́wọ́ yìí lọ́wọ́ iṣẹ́ mi. ẹnu ẹ̀ má ti gbọ́rọ̀ owó ṣáà ọ̀sẹ̀ méjì ó ṣàní ìlú tí àtẹni tó mú ẹ wálé ti pàdé ẹ pàdé ra yín lẹ́kọ̀ọ́ lọ́gbọ̀n wọ́lọ́wọ́ ẹ bí mo mú ẹ wá ni. ọmọ ìfẹ́ kì jẹ́ ọyà ẹni mo ṣe rí. mo gbèsè sí yẹn láyé mi. abẹ́rẹ́ mi ṣe kí ló kẹ́ mi àti àti àyè. àbúkọ yìí. àṣẹ ogun ni ogun ni. ẹni ní máa ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o lọ́ọ̀ ìwọ́n ní bàbá sí. èló lè lè mọ̀. two hundred. hundred ilé nǹkan. mo ń bọ̀ o hundred naira náà ni ó e ra ṣọ̀bọ ni ìyá ò ní kó ra ṣọ̀bọ. Ah. ogun ni ogun ni ogun ni ogun ni ogun marika ira àṣẹ ló dẹrù lọ bí gánà rẹ kí ló dé kí ló fa gbé. ìfọ́kẹ́ yìí ló kúrò ní wọn ní kíkú lọ́dọ̀ àpò kó lọ́rọ̀ mi ti sọ wọn. kí ni rẹ ṣe. mo lè lè ọmọ mi. mo mọ̀ bó tiẹ̀ sẹ́rù kalẹ̀ sẹ́rù kalẹ̀ sẹ́rù kalẹ̀. mi mọ̀ ọmọ tí mo ṣe fún ọmọ mi. kí ni rẹ̀ wá ṣe gan-an ní sùúrù o sórí bó fi fẹkún ṣàlàyé yẹn mi ò lè gbọ́ dáadáa fẹkúnlẹ̀ sọ̀rọ̀ sókè kó ṣàlàyé fèmí. lálẹ́ àná tí mo sùn kò pẹ́ ni mo gbọ́ tí wọ́n la nǹkan mọ́ mi mo sáré tají látọjú òun mo ti ẹ̀ tì kí mo mọ́ mi pé ẹ̀ka ọ̀rọ̀ màwọn ní kí n má kí àwọn pẹlẹgbẹ ọmọ ni mi kò ni mo máa kúrò lọ́dọ̀ àwọn pàṣẹ mi ti tú wọ́n ní kí ni mo ṣe màá kí ni mo ṣe yín wọ́n ní mi ò ṣe àwọn pé ẹsẹ̀ tí mo ká sókè àwọn sì rí i pé mo máa gba bọ̀dé fáwọn pé kí n kúrò nílé àwọn. máa gbọ́ ìrẹ́ náà sún o kásẹ̀ sókè bẹ́ẹ̀ kásẹ̀ sókè lóòótọ́ ni. kò yé mi náà orí kò yé mi ọ̀rọ̀ ayé mi kò yé mi mo ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mo fi ẹ ń bọ́nù rẹ ti wá tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. àtijọ́ èkìtì ni má. àtijọ́ èkìtì ni ibẹ̀ ni mà. ṣé bẹ́ẹ̀ ló wá ń lọ báyìí. ẹ̀rọ màá ń kàn rìn káàkiri ni mà. èwo ni fa rírìn kiri ebo mọ ibi tó ti wá wàá dé lọ bẹ̀. kò tó kọ́kọ́ lọ́wọ́ mi oúnjẹ ah. tí mo ṣe ọ̀gá mi ò fún mi. owó ah. Ah. owó yẹn kò dẹ̀ ṣe wá rí sí mi bẹ́ẹ̀ ṣe ń wá rajà lọ́dọ̀ mi n bá ní kí n ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ṣe rọ́jà yìí èmi náà ń gba àwọn ẹ̀ ní bàtà tán ni mò ń yọ tèmi tí mò ń dá padà fọlọ́wọ́ kò lè jẹ́ kí n sọ pé mo lè sọ pé màá fún ẹ ní nǹkan kan àbí mo lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ni. láwọn fẹ́ rí mi mọ́ kí iṣẹ́ máa lọ. kó o máa lọ wọn ò dẹ̀ fún ẹ lówó pọ̀ dẹ̀ sọ́wọ́ tí wọ́n máa fi wọ́n mọ́tò délé. ọmọ mi ah, ọmọ mi. Eh, ọlọ́mọ ṣàánú wa báyìí o ẹ ó dẹ ọmọ nǹkan tí yàbá tún ṣe ṣé wàá ṣe lè dúró sọ́dọ̀ mi náà at least fún bí ọ̀sẹ̀ kan. ọdún ah, mọ ẹ ṣe mọ ẹ ṣe mọ bí ọ̀sẹ̀ kan yẹn èmi náà lè rè bá ẹ ṣe wá ṣéǹjì díẹ̀ tó lọ fi wọ mọ́tò yẹn níbi ọ̀sẹ̀ kan yẹn ṣùgbọ́n ṣé wọ́n lè fara mọ́ ibi tí mò ń gbé o. mi ah, máa fara mọ́ ẹ eh, torí. máa fara mọ́ yín mọ́ ẹ nítorí olóhùn. nǹkan tí wọ́n tún ẹ fẹ́ fà yọ sórí láàrin irọ́ díẹ̀díẹ̀ òótọ́ díẹ̀díẹ̀ máa ń wà ńbẹ̀ dípé bóyá ẹlẹgbẹ́ ọmọ ní ẹ òun kásẹ̀ sókè yẹn tí wọ́n bá rí wọn ò ní sọ ìwọ náà sọ pé òun mọ̀ bí òun kásẹ̀ sókè lóòótọ́ kò sẹ́ni tó máa rírú ẹ̀ tí ò ní sọ ṣùgbọ́n èmi mọ̀ pé kò sógun tọ́lọ́ tápá ọlọ́run ò lè kà èmi mọ̀ pé olùjọ mi máa gbà yín èmi ò nílé lóògùn tí màá mú ẹ lọ o ju ṣọ́ọ̀ṣì lọ o tó bá lè tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì wa. mo tẹ̀lé yín mọ́. bóyá ọlọ́run aṣẹ́gun gbogbo ogun yẹn kó tó ti di pé o máa máa lọ sílùú yín ṣó yẹ. ṣùgbọ́n dùrọ̀lẹ́ ká tó kú òun bíbá yìí o ó dùrọ̀lẹ́ kí ogun ni ogun ni ogun. àríkàìrà. àṣẹ ogun oguni, oguni. ni ogun ni ogun ni ogun ni àṣẹ ogun làwọn àjà láyé bá ti mọ̀ bá ti múra sílẹ̀ tẹ́lẹ̀ kò yẹ kí bàbá rẹ̀ jésù olúwa wa màmá ohun tó ọjọ́ méje tẹ́ ti wà lórí òkè tẹ́ ti fẹ́ àwẹ̀ àti àdúrà sọ̀rọ̀ kan lọ́rùn ọlọ́run jẹ́ kó yẹ wípé ogun ayé ìránṣẹ́ yìí ti ṣẹ́ wọlé kò sẹ́kú mọ́ kò sí ìyà mọ́ fún ẹ̀yin gangan fúnra ara yín gangan ìfọkànbalẹ̀ ti dé báyìí lórí ìyá yìí látòní lọ ẹ ó rí ayọ̀ bẹ̀ ẹ kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà jehova jésù kristu olú michael ọba tó pọ̀ nípa àtàgbára àwọn ọmọ rẹ̀ wá wo oníkún ọba ọ̀pàdé. Lẹ́yìn gbogbo ètò ìrìnàjò àdúrà, bí mo ṣe pàdé àwọn ọmọ tó ń ta késẹ́ẹ̀tì nìyẹn. Àwọn ọmọ yẹn ni mo bá tí mo ṣàlàyé situation mi fún. Àwọn ló mú mi lọ sọ́dọ̀ ọ̀gá wọn. Ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní ta késẹ́ẹ̀tì. tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó sẹ jẹ́ kí rogo mi lò é mo pàṣẹ nítorí pọ́nmọ́ aláṣẹ ni mí. afẹ́fẹ́ fẹ́ tó bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ìyà tí mo jẹ ó ti tó yẹ ìyà tí mo jẹ ó ti tó. All right. Get him one. tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó. mo ṣe yẹn náà fún bí ọdún méjì ọ̀gá mi ò fún mi lówó because ìgbà tó tásìkò kí n gbowó tí pọ̀ ọ̀gá mi lónìí bìkan láwọn busy bìkan láwọn ti travel at the mo realize pé ọ̀gá mi ti fi gbà mí bí mo ṣe move on pẹ̀lú life mi nìyẹn pé èèyàn rìn òun sanwó nù. Ah, yes, Yes. We don't know. How are on the matter. Which matter? Ìfẹ́ yẹn náà I love you. Ah ah, jọ báwo ló ṣe bọ̀ǹdọ̀ mi náà? Báwo ló ṣe mọ bíbá yìí? because can't sleep because hey. Joe, you need to leave. No, no, no. Please. No. Why can't you? You need to leave. Ah, feelings? Oh, you need to leave. Don't Ma, do that. Oh. No, no, no, no. Oya no. Buster. Don't do that now. I, no, wait, no. wait. Okay, wait, wait. Okay, I'll Buster go. I'll said, go. I'll go. Buster, Shemo, get out. That is stupid guy. Oh. Nonsense, wo nìyẹn. Mo fẹ́ ládùn ẹ̀sìn lè rò ó dé ilé wá mi Túndé mo mọ bó ṣe rí lára mi I love you please I don't know. sọ fún ẹ pé fún mi dá mi dúró mo ní ìfọ́sà tó máa dá mi dúró báyìí tó lọ kí ló ṣẹlẹ̀. kó mọ̀ pé kò tó wà lọ́kùn mi gangan ni mi ń sọ sí o. wàhálà pọ̀ wàhálà pọ̀ Túndé ọwọ́ ìbá ikọ̀ pọ̀ please I'm warning you ṣé o kò ṣe first time tó máa dá mi dúró lélẹ̀ ṣé o ṣé bẹ́ẹ̀ ṣá please next time tó bá I'm warning kí ló ṣẹlẹ̀. I really love you. Ah, ah. ṣé ṣé mi nìkan ni mo wà ládùúgbò then please go for another. kò síbi tí mi ò gbé tán láti ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ gbogbo àwọn owó tí mo wá tù jọ ń bẹ̀ nídìí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ yìí ó ní mo fi gba jamb mo sì ti ẹ̀mí jamb yẹn ó ní mo lọ́pọ̀ nígbà tí èmi àti ẹ̀ fi pàdé yẹn tí mo fi wá stranded nífẹ̀ẹ́ àtòrẹ́yìn ó náà mami ayé mami dá mi àjò baby listen mo mọ̀ pé o ti o ti o ti go through a lot láyé tó wá mo dẹ̀ promise ẹ lágbára ọlọ́run àwọn ìfẹ́ tí bàbá òfin rẹ̀ àti ìfẹ́ tí ò rí látara ìyá rẹ̀ lágbára ọlọ́run má ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ. Is that a promise? Is a promise but gbọ́ o tẹ́nitẹ́ni takisa ń tàtọ̀ bó nǹkan tó wù káwọn òbí ẹ kan fi ṣe ẹ lé ayé sórí àwọn ìwé mímọ́ wọn ti parí ẹ ó ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ó sì lè dára fún ọ yálà pé bàbá ṣe fún ẹ àbí wọn ò ṣe fún ẹ àbí ìyá ṣe fún ẹ àbí ìyá ò ṣe fún ẹ a gbúdọ̀ tọ́jú wọn ó bá ní tó bá ṣagídí wípé wọn ò ṣe fún mi èmi náà ò ṣe fún wọn ara ẹ ló ń ṣe torí ọlọ́run fún wa ní àǹfààní kò dẹ̀ fún wa lórí ọ̀fẹ́ láti gbẹ̀san lórí àwọn òbí wa ṣòro àwọn òbí wa báyìí ni wọ́n ṣe di ìbùkún wa mú ìgbà tó bá fún wọn ní nǹkan àbí tó ṣe nǹkan tó múnú wọn dùn òun lọ́wọ́ yẹn máa là ìgbà tọ́wọ́ bá dẹ̀ là òun ni wàá rí ìbùkún tiẹ̀ gbà ṣòre o kàn rò pé Ọlọ́run ti ṣoore fún ẹni o o kàn rò pé o ti láyọ̀ o ti ní ìbùkún ni o ṣorí gbà tó o bá fi ìfẹ́ hàn sí àwọn òbí ẹ̀ ìgbà ẹni wàá wá rí ìbùkún tó ju ìbùkún lọ tá à pè ní ìmísí Elédùmarè. Is that a promise that you gonna forgive your parents? Mami fìyà jẹ mí. Wo it's not negotiable. O dáríjì wọn o dáríjì wọn kò affect àwọn ìwọ ló ń affect. Tí bẹ́ẹ̀ tí wòlíì ọkàn bá ń tẹ̀ ẹ́ lẹ́nu gbé ẹ̀ pé kò síbi tí wòlíì ti máa bí onífá máa sọ fún òbí ẹ lọ bí ọmọ yín ọmọ náà máa ní kó lọ bí àwọn òbí ẹ toró rí òní padà dìrù ẹ̀jẹ̀ tó dà ẹ lórí wọ́n ti fìyẹn jù ẹ lọ títí ayérayé ni ṣé ti gbọ́ so lọ bẹ̀ wọ́n to free yourself to get your blessings released okay. beg them please. I love you. I love you too. Thank you. Má lọ bẹ̀ wọ́n. I promise, is Malogun. Thank you for listening. Shigon, thank you so much. I appreciate it. Thank you. Mommy! Mommy! Mommy, mommy! Uh mọ́mí mọ́mí ẹ̀kújẹ́ mẹ́ta ah mọ́mí mo ti mí sí i o. èmi náà mí sí ẹwọ́ ológun rìn kiri àwa ó ti sú mi kọ́lọ̀ ń bá ń ṣàánú ẹ̀. àwọn ẹ̀gbọ́n mi ń kọ́. ẹ̀gbọ́n ẹ wà bí wọ́n jáde. mo ní ọkọ àfẹ́sọ́nà mi tí mo ṣàlàyé fún yín yẹn àwọn náà ní kí n gbé àwọn kan yìí fún yín. pé láìpẹ́ láì jìnnà àwọn náà máa wá yọjú sí i. èmi nìkan tán. tiẹ̀ mú favourite colour yín <laughs> everything ló wà ń bẹ̀ àwọn ilé mi. kó gbogbo orí burúkú sínú báàgì tá ló laṣọ ayé àtijọ́ tí wèrè kó lé ẹ lọ́wọ́ ìyẹn ló ń jó tó ń yọ̀ sí. ah ó mà ṣe o kọ́ má bínú ń bo èmi lè máa wọṣọ ayé àtijọ́ ìyá àgbàlódé lèmi ń ṣìyẹ́ òṣì awítọ́ kó gbogbo ìyẹ́ bora òun gbọ̀n jìnnìjìnnì ó ní ẹ̀kọ́ ẹ̀kan ogun ló máa pa gbogbo dákẹ́ ẹnu ẹ kó gbé gbogbo ẹnu ẹ kó kó wọn ajú mi pẹ̀lú ọkọ lórí burúkú tó lọ èèyàn kan láwọn tó fẹ́ dá gòtè wèrè má tẹ̀lé mi o. ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ́ ó sẹ́ jẹ́ kí rogo lóye mo pàṣẹ nítorí pọ́nmọ́ aláṣẹ ni mí bó ti wù kí jíjà tó bó ti wù káfẹ́fẹ́fẹ́ tó bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́ẹ̀. foi em si, foi em si, foi em si, foi em si, foi em si, falham sair. ṣe mo ṣì ó ìyá tí ó jẹ mi dalẹ̀ jìnnà rẹ̀.